oore pọ̀ tí elédùmarè ṣe wá nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa a sì fọwọ́ òsì gba ire tédùmarè fún wa agbádànù ṣé ọ̀làjú la fẹ́ pè é àbí ẹ̀sìn la fẹ́ sọ wípé ó ń fi ọ̀pọ̀ ọmọ yorùbá ṣẹ̀sìn kò yẹ kó rí bẹ́ẹ̀ ká ní ọkọ nílé ká sì wá máa fọwọ́ kómi ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ló jẹ́ pé lójúmọ́ lónìí nígbà tí wọ́n bá ń ṣàárẹ̀ wọn ò ní ọ̀nà kan míì ju pé kí wọ́n máa wá àǹfààní ìlera lọ sílẹ̀ India lọ sáwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ sì rèé àwọn nǹkan bàbá ńlá bàbá wa ń bẹ́ńlẹ̀ tó yẹ pàwọ́ fúnra wa la dànù sígbó ẹ̀yin èèyàn mi gbogbo ọmọ Yorùbá gidi bá a ti ń sọ pé ó wù wá kílẹ̀ Yorùbá ó dòmìnira nínú ọkàn wa fúnra wa a ní láti fúnra wa lómìnira kúrò nínú èdè àjèjì kúrò nínú ìrònú lọ́nà tàjèjì kí ni mò ń sọ ni pé ká má jẹ́ kó jẹ́ pé èdè gẹ̀ẹ́sì òyìnbó nìkan ni ó gbọ́kàn wa tó jẹ́ pé ńgbà tọ́mọ ti wá bá wá ń sọ yorùbá àmọ́ pé gbẹ́nu ẹ sọ̀hún keep quiet fún ọmọ ti wa tó yẹ kó sọ èdè wa má ṣì mí gbọ́ ó dáa kọ́mọ yorùbá kó lè sọ oríṣiríṣi èdè kì í ṣe gẹ̀ẹ́sì nìkan tó bá lè sọ òyìnbó sọ faransé sọ chinese sọ haúsá sọ igbo kò sí ní tó burú mbẹ̀ ẹ wá wo àwọn ewé yìí àwọn ewéko oríṣiríṣi tó jẹ́ pé ká má gbìn gan yóò lalẹ̀ wù nílẹ̀ wa tó sì ń wo ọ̀pọ̀lọpọ̀ àìsàn a sọ àǹfààní tẹ́dùmàrè fún wa nù. bàbá aládùn bẹ́ńbì pẹ̀lú mi ó ṣeé ṣe kó o ti gbọ́ nípa bàbá aládùn rí bá a ṣe gun ìlú ìbàrìbá ó sì lè má ì tí ì gbọ́ nípa bàbá aládò tó jẹ́ bá àṣègùn ìlú ìbàrìbá ìwọ̀nba bíntín régédé gbéné sí tèmi gan fúnra mi mọ̀ nípa ewé àtegbò tí n bá ní máa ṣàlàyé ẹ̀ fún ọ ẹnu àyà ẹ̀ bá àṣègùn ìlú ìbàrìbá ń bẹ́ ń bí wọ́n sọ púpọ̀ fún wa bóyá táwọn bá bá wa sọ̀rọ̀ bóyá iye wa ṣí nítorí pé ọ̀pọ̀ àìsàn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò lè ṣe déédéé mọ́ lọ́dọ̀ ìyàwó wọn àwọn obìnrin ní ìsìn ó wá di wípé ọkùnrin kan ò tó wọn mọ́ wọ́n máa lọ káàkiri ọ̀dọ̀ ọkùnrin míì ó wá máa bínú pé ìyàwó rẹ ó ń ṣojú méjì. nígbà tí ò lè ṣètọ́ ẹ. bẹ́ẹ̀ni. ní bàrìbá hmm. àwọn àwọn bàbá yẹn. wọ́n á pé ọgọ́rùn ọdún wọ́n á fẹ́ aya tuntun. bí wọ́n bá pé ọgọ́rùn ọdún wọ́n á fẹ́ aya tuntun kí ló fà á bàbá. ẹ ewé àti egbò yìí náà ni hmm. ewé wí tà ń wò yìí. ok yìí tà wà ládọ́dọ̀ yìí gangan ẹ ọ máa ń pè ní ewé àbàmọ̀dá. Hmm. ẹlòmíì nǹkan ọmọkùnrin yẹn kéré a wà ní kó lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tó bá gùn dáadáa ní sáìsì tó bá fẹ́ hmm. tá a bá ṣe kí ni ẹ̀tọ́ pẹ̀lú eku ese tá a bá ju tọ́ a ní kó máa fi kan epo kó máa jẹ́ hmm. nǹkan ọmọkùnrin máa lágbára àǹfààní tó pọ̀ kó wà lára igi ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà tí ọ̀gẹ̀dẹ̀ bá so tẹ́kọ̀ ọ̀gẹ̀dẹ̀ tó so ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ni irú ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àwọn àgbàlagbà ní tó máa ń fi sínú ẹ̀ tàbí tí wọ́n fi kọ́ iwájú ibi tí ó ń tajà àwọn èèyàn máa wá síbẹ̀ ni Yorùbá Gidi TV ẹ rí i pé àbá àbámọ́dá tàbá pò mọ́ ewé ẹ̀là tí obìnrin bá lò tó bá fi ṣojú ara pẹ̀lú ògùn lọ́dọ̀ tó ń jẹ́ ẹ̀dà kò ní dà láàmú. ṣé ìṣe ẹ̀dà náà máa ń pè ní ẹ̀dà òró ẹ̀dà dùbúlẹ̀. bẹ́ẹ̀ ni ṣẹ́rí ẹ̀dà nǹkan tó ń pè ní ẹ̀dà ni pé tí ọkùnrin àti obìnrin bá jẹ aláṣepọ̀ kí àtọ̀ yẹn wá padà sẹ́yìn tó wá padà sẹ́yìn obìnrin míì wà tó pé tó bá ti dùbúlẹ̀ tó dùbúlẹ̀ sí yẹn á dẹ̀ máa padà sẹ́yìn fún ara ẹ̀. dípò kí àtọ̀ kó wọnú lọ kó wọnú kò ní dúró sára yóò máa ṣàn dànù. yóò máa ṣàn dànù ẹlòmíì wà tó pé tiẹ̀ ò ní ṣàn dànù ní dùbúlẹ̀ nígbà tó bá wá dúró òun ló máa ṣàn padà sísàlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àtọ̀yìn á dà á dà padà sísàlẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ò lè lóyún nítorí pé àtọ̀ tó yẹ kó dọmọ lára ẹ̀ kò dúró sí lára ìyẹn ni àwọn ọ̀rọ̀ ń pè ní àtọ̀ ẹ̀dà ìdùbúlẹ̀ àti ẹ̀dà òró hmm. tí tẹ́lẹ̀ bá ti ń ṣe obìnrin kò sí bóyá lè ṣe oyún ò lè dúró lára ẹ̀. ní bàrìbà hmm. àwọn bàbá yẹn. wọ́n á pé ọgọ́rùn-ún ọdún wọ́n á fẹ́ àtúntún. bí wọ́n bá pé ọgọ́rùn-ún ọdún wọ́n á fàyà tuntun kí ló fà á bàbá. ẹ ewé àti egbò yìí náà ni hmm. ewé ewé tá à ń wò yìí yìí tá a wà ládọ́dọ̀ yìí gangan ọ máa ń pè ní ewé àbámọ̀dá. ewé àbámọ̀dá rèé. ṣùgbọ́n ewé àbámọ̀dá tí wọ́n wò yìí ó pé oríṣi méjì abo ẹ̀ wà tó ń pè ní ewé ọ̀dúndún hmm. èyí tá à ń wò yìí náà ń pè ní ewé àbámọ̀dá ó ní bá àgbàlagbà ṣe ń lò ó ní ìbàrìbá hmm. tí wọ́n bá po eléyìí tá bá po tó pẹ̀lú oyin ó máa ń ṣiṣẹ́ fún nǹkan tí à ń pè ní afa ìtọ̀ afa tọ. ẹ rẹ lómi tó wá súnmọ́ títí títí tí àtọ̀ ní jáde. ok tó wá ní àtọ̀ mi tó wá tó wá jáde tán kò tó ní dán ọmọ kò ní sẹ́yìn inú ẹ̀. Hmm. táwọn àgbàlagbà bá lo ilé ṣe ń lò oyin la máa ń pò mọ́ yóò jẹ́ kí àtọ̀ yóò jẹ́ kí ó ki yóò jẹ́ kí ó ní hmm. agbára. Hmm. ewé pọ̀ ní ilẹ̀ yorùbá mo dárúkọ ìwé ọ̀dúndún lẹ́ẹ̀kan ipò ní abo ìwé àbámọ́dá. ṣé ṣe ìtàn máa kì í ọ̀dúndún a ṣe dídẹ̀ rọ ewé ẹ̀sọ̀ hmm. àti ẹran ẹlẹ́dẹ̀ tá a bá po mẹ́rin yẹn papọ̀ tán wọ́n dà sínú epo pupa wọ́n wà pé kí ọmọ kékeré máa la tó bá ti ń la ẹ̀rọ ni tó máa fi oògùn ẹ̀yìn gbà bá ń ṣe ọdún eégún ní ọ̀dọ̀ wa lọ́hùn ká tó jáde nílé wọ́n ti fa fi kíní tá a ṣe yìí wọ́n ti fi para gbogbo tí wọ́n ta nǹkan bá tí wọ́n jùlọ ta ni wọ́n ta nǹkan bá bó tẹ̀ mọ́lẹ̀ ni yóò dẹ̀rọ̀ la rẹ̀. Yorùbá Gidi TV. gbàrà tí a bá ní àìsàn ọ̀rọ̀ parọ́sẹ̀ tí apá kan ò ṣeé gbé tí ẹsẹ̀ kan ò ṣeé gbé lego herbal mixture ìwé ni kí ó lò tó bá lò ọwọ́ yẹn ó jí ẹsẹ̀ yẹn ó dẹ̀ jí padà. ọ̀rọ̀ pọ̀ nínú nǹkan ewé ọ̀dúndún àti ewé àbámọ́dá ewé àbámọ́dá ẹ rí i pé oògùn àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe oògùn wọ́n pín sí ọ̀nà mẹ́ta wọ́n ní idán wà nínú oògùn wọ́n ní àbámọ́dá wà nínú oògùn hmm. bẹ́ẹ̀ dẹ̀ ni pé wọ́n ní oògùn tó máa ń wòyàn sàn òun náà tún wà ẹ rí àbámọ́dá tó máa ní pé sínú gbá yẹn wò ó bò ó ń bẹ̀ tó bá dẹ̀ wà á dẹ̀ bò ń bẹ̀ lóòótọ́ hmm. àbámọ́dá ni kì í ṣoògùn kì í yẹn ìṣòògùn kò tún wá ń ṣe idán ọ̀tọ̀ tún ní idán kọ́ fọwọ́ sọ̀rọ̀ báyìí pé lágbájá báyìí ẹ̀ẹ́dẹ̀ mú nǹkan jáde látara rẹ̀ idán nìyẹn tó yẹ pé púpọ̀ dìpọ̀ nìyẹn so ogun ìwòsàn òun la fẹ́ sọ nípa ẹ̀ òun la fẹ́ sọ nípa ewé àbámọ́dá ẹ̀ẹ́dẹ̀ pé àbámọ́dá tabapò mọ́ ewé ẹ̀là tí obìnrin bá lò tó bá fi ṣojú ara pẹ̀lú gbọ́dọ̀ ohun tó ń jẹ́ ẹ̀dà kò ní dà láàmú mọ́. ṣé ìṣe ẹ̀dà náà máa ń pè ní ẹ̀dà òró ẹ̀dà dùbúlẹ̀. bẹ́ẹ̀ni sẹ́rí ẹ̀dà nǹkan tó ń pè ní ẹ̀dà ni pé tí ọkùnrin àti obìnrin bá jẹ aláṣepọ̀ kí àtọ̀ yẹn wá padà sẹ́yìn tó wá padà sẹ́yìn obìnrin mi wà tó pé tó bá ti dùbúlẹ̀ tó dùbúlẹ̀ sí yẹn á dẹ̀ máa padà sẹ́yìn fún ara ẹ̀. dípò kí àtọ̀ kó wọnú lọ kó wọnú kò ní dúró sára yóò máa ṣàn dànù. yóò máa ṣàn dànù ẹlòmíì wà tó pé tiẹ̀ ò ní ṣàn dànù ní dùbúlẹ̀ nígbà tó bá wá dúró òun ló máa ṣàn padà sísàlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àtọ̀yìn á dà á dà padà sísàlẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ò lè lóyún nítorí pé àtọ̀tẹ́ kó dọmọ lára ẹ̀ kò dúró sí lára ìyẹn ni àwọn àpè ní àtọ̀ ẹ̀dà ìdùbúlẹ̀ àti ẹ̀dà òró hmm. tí tẹ́lẹ̀ bá ti ń ṣe obìnrin kò sí bóyá lè ṣe oyún ò lè dúró lára ẹ̀ àbíkó ìṣojú sọ̀wọ́ onímọ̀ ká ewé àti egbò ká tún n láàmú ká tún ṣe òun la fi ni a fi ń sọ nípa ẹ̀kọ́ tó wà nínú ẹ rí i pé ewu àwọn eléyìí wà lágbàlá oníkálukú ah. ẹlòmíì mọ́tò fi ń ṣe ewé pọ̀ nínú ah. àgbàlá ẹlòmíì mọ́tò fi ń ṣe. bàbá kan báyìí láàárọ̀ mm. yóò kàn án báyìí oúnjẹ ni ẹ bó ṣe wà ní tútù láì ṣe. ẹ ẹ nǹkan tó wà fún ni pé wọ́n máa ń ṣe fún ẹ̀rọ̀ tí ẹ máa ti ṣe sí ara ara èèyàn á dẹ̀ fún ẹ̀rọ̀ bó ṣe wà mo lè jẹ báyìí. bẹ́ẹ̀ jíjẹ ni kò sí ó dàbí ápù bẹ́ẹ̀ni bóyá rí gangan bí èso ni bí ápù ló ṣe rẹ òun ló fi jẹ́ pé kí ewé àti egbò kò fi ní side effect rárá ó la fi ń ṣe àwọn oògùn oríṣiríṣi tá a bá ṣe àwọn oògùn míì tó wá nípa oògùn lẹ́gbàjá ó ní àìsàn kan ó ti lo oògùn ó wá padà á tún ní bad side effect fún hmm. oògùn òyìnbó nìyẹn but ewé àti egbò bá a ṣe ń jẹun eh, bá a ṣe ń jẹ̀fọ́ tá à ń jẹ ewúro tá à ń jẹ ewédú bẹ́ẹ̀ gan ló ṣe rí ó dẹ̀ mú kí ara kó wà ní àlàáfíà dáadáa ìyẹn nípa ewé àbámọ̀dá ta sọ. àwọn ewé eleven fresh báyìí bàbá. ẹ o náà ni <laughs> òun ẹgbẹ́ tá a jogún bá nìyẹn hmm. àwa ò ṣe nǹkan mi ju ewé àti egbò lọ hmm. nípa kí èèyàn ó tọ́jú èèyàn ní ọ̀nà ìbílẹ̀ níta dúkò títa bá ní ní ìdílé tí kí ló ń gbogbo efinrin àbí. ewé efinrin lélẹ́yìí hmm. ewé efinrin ni ẹ̀rí ewé efinrin ní tí à ń lò fún ó pọ̀ ìpàápàá àwọn tó tẹ̀ ń ṣe bíi ọbẹ̀ pepper soup wọ́n sábà lò kò máa ń ta sánsán òórùn ẹ̀ dùn ó yàtọ̀ sí yẹn gan wọ́n tún ń lò fún ilé láti máa lé àwọn ìdọ̀tí jáde àwọn bí àwọn kòkòrò míì tó bá ti ń gbóòrùn bí ẹ̀fọn ọ máa sá fún bẹ́ẹ̀ ni then tíyẹn bá ní inú irun tó bá mú ewé efinrin tó bá gbó àwọn kan á ní kàn fi iyọ̀ sí àwọn kan á ní kàn fi iyọ̀ sí but àwọn tí ó bá ti ní àìsàn hypertension a kì í gbà wọn mọ̀ràn kan lo iyọ̀ pẹ̀lú ẹ̀ kọ́kàn máa gbó lásán ni tó máa ti gbó lásán gbogbo tó bá jẹ́ tó wà ní digestive tract tó bá ń dà wọ́n láàmú gbogbo ẹ̀ náà máa yà pàpà yà jáde ní ìrọ̀rùn hmm. á dẹ̀ wà dáadáa a tún máa ń lo ewé efinrin a tún máa ń lò pẹ̀lú tó bá rí seven up seven up gbígbóná tá a bá gbo ewé efirin pẹ̀lú ẹ̀ tí wọ́n bá ń ṣe pé ọ̀dà pòun fẹ́ ní ibà tó bá mú ara ẹ̀ máa nù ó máa tọ́ gbo àwọn ìdọ̀tí yẹn kúrò. pé ó ń ṣiṣẹ́ fún ibà. ó ń ṣiṣẹ́ fún ibà ó ń ṣiṣẹ́ fún ibà ṣé ewé efirin tá a tó wá sọ yìí tá a bá wá gbo òun àti ẹ pẹ̀lú ewé ejìrìn tó hmm. ti ń sìn tí àwọn máa sábà ní jẹ̀díjẹ̀dí hmm. tó bá gbó pẹ̀lú ewé ejìrìn ó dáa púpọ̀ púpọ̀ èèyàn máa wà dáadáa pé ibà ò kò sì ń sì jẹ́jẹ́ lóde ni máa dà á láàmú eyín ẹ máa nà ó máa yàgbé ní ìrọ̀rùn ẹlẹ́mi wọ́n fẹ́ yàgbé báyìí. ó tún iṣẹ́ ìjẹ̀díjẹ̀dí ó ń lé jẹ̀díjẹ̀dí náà. pẹ̀lú tí wọ́n pọ̀ pẹ̀lú ejìrìn hmm. ẹ pé ewé ejìrìn yẹn ó máa ń kéèyàn lọ sí gbọ̀nsẹ̀ díẹ̀díẹ̀ so ìgbọ̀nsẹ̀ yẹn máa ní ìfàyàbalẹ̀ fún yàn láti yà nítorí tí wọ́n ní ìgbọ̀nsẹ̀ tó wá ń le kóńdókóńdó ìgbọ̀nsẹ̀ hmm. a máa lóun a máa lé kóńdókóńdó bóyá ń lé yìí ó lè fa ìdí ẹ̀ ó lè máa yàgbẹ́ ẹ̀jẹ̀ tó bá dẹ̀ ti fa ìdí ya ibi egbò yẹn nígbà tó pé ìgbọ̀nsẹ̀ ìdọ̀tí ń kọjá ń bẹ̀ ní gbogbo ìgbà ó lè padà sí cancer tó ti ń sè wọn bẹ̀ ní cancer of the rectum. ìyẹn jẹjẹrẹ jẹjẹrẹ ojú ọ̀nà musu. so tó wá pè cancer of the rectum so tó pé ìgbọ̀nsẹ̀ yẹn á máa padà wọnú ẹ̀jẹ̀ padà á hmm. máa absorb sínú ara gbogbo eré eré àbíta gbé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ̀jẹ̀ ibẹ̀ gbọ́dọ̀ ṣí débi hmm. pé ìgbọ̀nsẹ̀ á wá wọnú ẹ̀ á padà reabsorb sínú ẹ̀jẹ̀ ó lè fa àìsàn tí ò dáa. ajẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ mumi dáadáa bí o máa ń jẹun ó dára púpọ̀ púpọ̀ kí èèyàn bá jí láàárọ̀ kó mumi dáadáa kí èèyàn tó sùn báyìí kó mi yẹn pọ̀ kí èèyàn mumi díẹ̀ bọ̀ láàárọ̀ tó bá jí kó mumi dáadáa nítorí pé á jẹ́ kí gbogbo nǹkan yẹn á jẹ́ kó rọ̀ láti jáde ara á wálẹ̀ so ewé ìsinmi lélẹ́yìí yàtọ̀ pé tá a dénú ọgbà ẹlòmíì oríṣiríṣi ewé lè máa bá ń bẹ̀ but wọn mọ wúlò ẹ̀ àìmọye àwọn ọmọ yẹn ró dànù àìmọye àwọn èèyàn míì tó wá sọ́dọ̀ wa láti wá gba ìwòsàn táwa sọ pé nínú ọgbà tiẹ̀ ewé báyìí tó wà ń bẹ olówó wà ń bẹ omi ṣe fúláwà ni lọ́ọ́ máa gbómu tó bẹ̀ sí ní gbómu ó ń tàn wá ní àlàáfíà. Yorùbá Gidi TV. ṣe rí ewé tí ẹ̀ ń wò yìí bẹ́ẹ̀ ó dáa fún aláboyún tí ó bá ti pé wá lóyún tán ó wá ń rí ní bí òun ṣe lóyún yẹn ó ń ní òun lára ní ìgbà tí obìnrin ìgbà tọkọ bẹ̀rẹ̀ sí lóyún bíi first three months àlàáfíà kò ń dé wá máa ní ìlera gbogbo gbà ewé tá a máa ń gbó fún wọn lélẹ́yìí a máa gbo eléyìí a máa gbo ewé korongbó mú a máa gbo ewé korongbó yìí a máa gbó a dẹ̀ máa mú yẹn nígbà tí yẹn bá tó wá bí ọmọ tán tí ọmọ mi yẹ pé orí òkè ń dúró a máa tún wá ń pò a máa tún wá ń ṣe òun pẹ̀lú gbé orí àpò ẹ̀dìyẹ a máa ti gbópo a máa fi ṣe ọṣẹ a máa fi máa fọ orí ọmọ yẹn débi ọrùn tó yẹn sìn yóò jẹ́ kí ọrùn ẹ̀ kó dúró ìmọ̀ pọ̀ níbi ah, ilẹ̀ ah. Yorùbá pọ̀ fún àwọn tí a máa ń fi àwọn ewé oríṣiríṣi tí a bá fi ń ṣe Yorùbá ò so nípa báyìí ìwọ tó bá rí pé àìsàn kan dẹ̀ láàmú ó wá rí i pé ó ti wá ń lọ ó ti wá ń bọ̀ gbìyànjú kó lo ewé àti egbò kó lọ sórí ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ máa wà ní àlàáfíà pàápàá ni bí fi jẹ́ nìyẹn. ẹjẹ ń rẹwé dáadáa o ẹjẹ ń rẹwé dáadáa o wọn ló dáa fún aláboyún aláboyún borí ọmọ bá tún dúró ọmọ tó ń wà dúró. kíní o gbé ẹdìyẹ yẹn a máa gun pẹ̀lú ìpẹ́lẹ́ ọṣẹ a máa fi máa fọ orí. ewé ewé lemongrass ni ewé tíì ewé tíì ni àwọn àti ẹ̀rí tó bá gbóòórùn ẹ̀ ó máa ń ó dàbí lemon náà ló ṣe ń rùn. òórùn ẹ̀ dùn o. àgbàlagbà máa ń sè é wọ́n máa ń sè é wọ́n á fi ṣe tí wọ́n á tí púpọ̀ wọn tí tá à ń ṣe lọ́dọ̀ àwọn òyìnbó tá à ń ṣe ó pẹ̀lú tó fi ń ṣe. táwọn òyìnbó fi ń ṣe tíì tára láàmú. pẹ̀lú ẹ igi kọfí igi kòkó gbogbo àwọn tá à ń ṣe yẹn tó fi ń tẹ tí wọ́n á kó lọ wọ́n padà wá tà fún wa ń bí. wọ́n tá a bá nírú eléyìí nínú ilé tá a bá ṣe láàárọ̀ fún ara wa tá a bá mú ṣé tó máa ṣe pọ̀ èèyàn máa tọ ibà ibà nídó sẹ́yìn lára èèyàn á tọ́ dànù pọ́ta ewé lemongrass tí wọ́n á ń wò yìí àwọn ọsàn wẹ́wẹ̀wẹ́ wọ́n á sí pẹ̀lú ọsàn tó bá sí pẹ̀lú ẹ̀sàn ó dáa fún ẹ tó wáyé pé ó fẹ́ ní prostate ó bá yẹ kí tọ̀ flow. èyàn ó gé ọsàn wẹ́wẹ́ sínú omi pẹ̀lú ẹ̀ àti ọsàn jagan yẹn ọsàn jagan yẹn ọsàn wẹ́wẹ́ ọsàn jagan yẹn náà dàbí ọsàn mímu òun tóbi jọ ọsàn wẹ́wẹ́ lọ. ṣe ṣe gangan gangan gangan kékèké orombo yẹn àti ewé tó bá sè é ó máa yẹ kí tọ̀ flow kò ní kí èèyàn ní àìsàn so fún ẹni tó bá prostrate hmm. eh, eh, eh, jẹjẹrẹ kan náà pè ní prostate cancer yẹn jẹjẹrẹ prostate oríṣi méjì ni àbí oríṣi méjì ni prostate okay prostate enlargement wà okay then tó wá tó wá pẹ́ lára tó ń tọ́jú ó máa ń padà di cancer tó ń pè ní prostate cancer okay ìṣeéṣe ní tó ń jẹ́ bẹ́ẹ̀ gan ni pé ìṣètọ̀ bíi pé kítọ̀ máa flow dáadáa so tó wá tó wá pẹ́ téèyàn ò tètè yọkù ẹni ọkùnrin tó wá ti lè lé ní forty years probability tó wá fi ní prostate ó high so ó lè ní at any time so tí a ti wá ń mú ilé kó máa sè é pẹ̀lú ọsàn jàgàn àti òróbó wẹ́rẹ́ tó máa sì kó máa mú ní gbogbo gbà bíi tíì ó máa jẹ́ kí kò ní jẹ́ kó lè nírú àwọn nǹkan bẹ́ẹ̀. pàápàá lára àárọ̀ àbí. lára àárọ̀ bẹ́ẹ̀ ni. níṣẹ́ tí mo máa ra àwọn èyí tó ní caffeine kiri. eré wa òkè caffeine yẹn máa ń kó bára ni anything caffeine tó bá ti rí caffeine nínú ẹ̀ ó máa kó bára ni. ọlọ́run fẹ́ mu kọfí. ètò ìsìn ìyẹn ló máa fi rí pé ẹlòmíràn ní pé òun ní hypertension ẹ̀jẹ̀ déédéé rúngbà míì àbò ní heart attack àwọn tó máa ń fà á ní ewé àti egbò ìbílẹ̀ wa yìí hmm. kò ní side effect kéèyàn kọ̀ mọ̀ ń pa ẹ̀ ni ètì yẹn sìn kí ọkọ mọ̀ ń pa ẹ̀ ni. ìka mọ̀ ń wò ìka mọ̀ ń wò. ìta ń wò yẹn náà pè ní ewé pàṣọkòrìkò. pàṣọkòrìkò. ewé pàṣọkòrìkò lélẹ́yìn. fúláwà tá a fi máa ń ṣe báńdìrì. E, e, oògùn lẹ́rí yẹn o. oògùn rèé o. oògùn rèé. ewé pàṣọkòrìkò nìyẹn. ṣé eré ewé pàṣọkòrìkò yìí hmm. tí a bá fi sínú iná a máa wá fún ó máa yọ omi jáde omi yẹn tá a bá kó sínú ìgò e, ó ti ń sìn ká fi oyin díẹ̀ sí ó dáa fún ikọ́ hmm. ó ti ń sìn gbogbo ikọ́ ló wúlò fún ewé pàṣẹkòrìkò yìí ó dáa tó bá ti ṣe bẹ́ẹ̀ a máa fi sínú náà ni tó bá ti fi sínú a máa fọ sínú kọ́ọ̀pù kékeré a máa fi oyin sí ah! a máa lò ní síbi kékeré ó dáa fún ikọ́ ó dẹ̀ wúlò dáadáa fún gan. ó ń tọ́jú àìsàn ikọ́ àìsàn ikọ́ ló dáa fún jù then yàtọ̀ sí yẹn àwọn àgbàlagbà tó máa ń lò fún àwọn ètò míì tó pé tí ọba ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n wàá mú wọ́n á mú ẹmọ́ epo ẹmọ́ wọ́n á fi sè láti jẹ tí obìnrin hmm. tó wà ń bẹ lọ́hùn fọmọ wọn á rẹ pé ọmọ kì í tán nínú ẹ mọ́ tó ṣe é sòtọ́ hmm. àwọn àṣekínì yẹn ó ní àwọn nǹkan àgbàlagbà náà wọ̀nyí yẹn. béèyàn bá níṣòro àìrọ́mọ bí kíní yìí tún wúlò láti fi ṣètọ́jú obìnrin bẹ́ẹ̀. ó wúlò fún wọn máa ní kán gun wọn máa mú ẹyọ kan wọn máa gun wọn máa mú òun àti èso dàgbà èso kan tó pè ní dàgbà ewé dàgbà gbọ̀ọ̀rọ̀ báyìí nìyẹn wọn máa mú pẹ̀lú ẹ̀ wọn máa lọ́pọ̀ pẹ̀lú epo ẹ mọ́ ah. wọn kó ń tàn fi ṣe. ẹ wo a gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ tán lónìí o torí ó fẹ́ yà wípé tí máa ń mú tá a bá ń yí owó ipò gbogbo ewé tá a bá rí pátá. gbogbo ẹ̀ ló wúlò gbogbo tó wà bẹ́ẹ̀ pátá ló wúlò so pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run ọba wọ́n tó bá ti ní àìsàn ní ara ewé àtìgbò ni kó lọ lò nítorí pé òun lọ́lọ́run jogún fún wa ó máa ń mú gbogbo nǹkan ní àlàáfíà ìyá àlàáfíà tí ò ní ní side effect tó máa dàyàn láàmú. Hmm, ee eh, pírí lolongoji o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́kókó kó lára ó máa le lè go abamixọ àgbo gbogbo ń ṣe àwọn àgbà ọjọ́un a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kóyún dúró lára obìnrin lego abamisọ olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò lego abamisọ ìjọba fọwọ́ sí i. irú kí ọ̀gẹ̀dẹ̀ ń wò yìí igi ọ̀gẹ̀dẹ̀ àǹfààní tó wà lára igi ọ̀gẹ̀dẹ̀ pọ̀ hmm èso ẹ̀ oògùn ni hmm. okó ọ̀gẹ̀dẹ̀ oògùn ni. ìwọ náà ń pè lókó ọ̀gẹ̀dẹ̀. èyí tó máa ń yọ tó bá ti so tán tó máa ń yọ lọ́wọ́ sàlẹ̀ báyìí tó máa ń gé sọ̀rọ̀ yẹn. ok orí ọmọ ọ̀gẹ̀dẹ̀ yẹn ok ok ok ok ok tó bá yọ sàlẹ̀ yẹn okó ọ̀gẹ̀dẹ̀ náà ń pè é ó wúlò ṣe rí igi ọ̀gẹ̀dẹ̀ báyìí bó ṣe wà fún ara rẹ̀. ok etí igi yẹn. ẹ igi yẹn lásán ọ̀gẹ̀dẹ̀ ni tábà ṣe àwọn òka kan bẹ́ẹ̀ la máa rẹ́ sí ṣé ti yé ṣe hmm. pé oríṣiríṣi òka ni tí a lè ṣe ẹ wọ àwọn òka kan àti pé obìnrin máa ń fi sọ́wọ́ kọ́ àbá tó pè ní eh, family planning okay. ti ilẹ̀ yorùbá tá a bá ṣe tán tó ti yé sìn a máa rẹ́ sínú ọ̀gẹ̀dẹ̀ mhm. tóbìnrin bá fi sí ọwọ́ tó máa ń súnmọ́ ìyàwó ẹ̀ àbí tó súnmọ́ ọkọ ẹ̀ tó ń súnmọ́ ara wọn oyún ò ní dé eh. tó bá tẹ̀ kọlà sára ọkọ báyìí tó bá kọlà síbẹ̀ nígbà tí làyẹn bá kúrò kó tó lóyún hmm. nǹkan wà nínú ilẹ̀ yorùbá. ẹ wá wo kọ́ àwọn yẹn ò dẹ̀ ní adverse effect. kò ní adverse effect kankan kò ní adverse effect kankan ó ní àwọn tá a máa pò mọ́ tá a bá ti pò nǹkan yẹn tán ìgbẹ́ ẹṣin la máa ń pò mọ́ etí yé tá a bá ti pò mọ́ tá a bá fi sínú inú igi ọ̀gẹ̀dẹ̀ báyìí tó bá ti wà ń bẹ̀ fọ́jọ́ méje tó bá ti yọ kó fi sọ́wọ́ ó parí ó máa dó gidi. kì í ṣe pé àwọn ẹ̀mí kan ni wọ́n pè sínú. kò ń ṣe àwọn ẹ̀mí kan kò ń ṣe àwọn ẹ̀mí mo sọ fún yín pa yín pé oògùn mo sọ fún yín pa yín pé oògùn eh, ọ̀nà mẹ́ta ló pín sí idán wà ní oògùn ewé àbámọ́dá wà ní oògùn then oògùn ìwòsàn ó wà tó wá ní pé dà burú o ẹ mọ̀ yìí o ó máa ń bímọ púpọ̀ o nítorí pé ó ń bímọ púpọ̀ yẹn o yá ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí ó ń tọ́nu àbẹ̀ bímọ púpọ̀ hmm. kò ń ṣe magic ọlọ́run tó ṣẹ̀dá ẹ mọ̀ kó máa bímọ púpọ̀ yẹn o hmm. kó bá ṣẹ̀dá lágbájá kó náà máa bímọ ti hmm. parí ọlọ́run tó wá pé ṣẹ̀dá pé tọ́gẹ̀dẹ̀ bá dé odò kì í yàgàn ó ṣe dágbáyà kó náà máa bí bí ètò àdúrà ni pẹ̀lú àṣẹ tó lọ́n bẹ́ẹ̀ gan ló ṣe rí ẹ máa wò ó tó máa ní àdán pípé tó bá ti ń pa àdán báyìí tá à ń pa àdán báyìí àmọ́ abọ́mọ nínú ẹ̀ ní. bẹ́ẹ̀ni àtọlẹ dọlẹ níta dán. so tó máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe pẹ̀lú tó máa fi kun tó àgbà fi kun tó máa fún lágbára lọ lò ó ọmọ adé wàtá rẹ. adé lóyún. wọ́n ṣe magic ṣùgbọ́n àṣẹ ọlọ́run ọba ni tó gbogbo ewé àtòkò tó a ṣe sínú garden wa yìí fún àṣẹ ọlọ́run ọba. pé igi ọ̀gẹ̀dẹ̀ bó ṣe wà yìí tọ́pọ̀lọpọ̀ nílé tí wọn ò mọ iye yìí ó ní iṣẹ́ tó pọ̀. ẹ tí a bá mú àgbàgbà yẹn tá a bá ṣe fi ṣe ní bọ́ọ̀lì hmm. ó ní àwọn ẹbu kan tá a bá ti ṣe ẹbu yẹn kalẹ̀ hmm. ìyá máa fi àgbàgbà àgbàgbà yẹn á máa fi jẹ ẹbu yẹn nǹkan ọmọkùnrin adébẹ̀ sí lágbára hmm. ẹlòmíì nǹkan ọmọkùnrin yẹn kéré á wà ní kó lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà tó bá gùn dáadáa ní sáìsì tó bá fẹ́ tá a bá ṣe kí nìyẹn tó pẹ̀lú eku ese tá a bá ju tó á ní kó máa fi kan epo kó máa jẹ nǹkan ọmọkùnrin máa lágbára àǹfààní tó pọ̀ ó wà lára igi ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà tí ọ̀gẹ̀dẹ̀ bá so tọ́pọ̀ tó so ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ni irú ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àwọn àgbàlagbà ní tó máa ń fi sínú ẹ̀ tàbí tí wọ́n fi kọ́ iwájú ibi tí owó ń tajà àwọn èèyàn máa wá síbẹ̀ ni káì pé ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá wà ẹyẹ gbé wa ń ba tó máa jẹ tiẹ̀ ńbẹ̀ hmm. so dípò pé àwa àwọn èèyàn tí wọ́n mọ̀ lọ pààyàn láti fi ṣoògùn ṣe wípé ah, wọ́n àwọn àǹfààní pọ̀ lu ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ láti fi pààyàn kan lára nítorí kí wọ́n lè dìde ọ̀nà pọ̀ ta lè lo ewé àtegbò láti fi rí tajé ṣe. àgọ̀ ló ń fa àwọn tí wọ́n ń wá oògùn wípé a fẹ́ dolówó àgọ̀ ni nítorí pé àwọn tó ń ṣe nǹkan láyé àtijọ́ wọn fi ṣèdẹ́rùbà fún wọn ni káwọn bá rí nǹkan yẹn ṣe ṣùgbọ́n yẹn wádìí wípé àhótọ́ ni àwọn kò sí nǹkan bẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ náà ni àwọn oníṣègùn àníṣe ọkàn mọ̀. Hmm. ẹ kàn máa méèkì owó lọ́nà yín. àwọn adolówó ni ṣùgbọ́n ẹni tí ò bá wá gbọ́n òun ló lọ máa sọ pé ó máa lọ wárò nǹkan bẹ́ẹ̀ wọ́n tó lọ báyọ̀ nínú abúlé torí pé òun fúnra rẹ̀ ibi tó ń gbé òwà dáadáa wà lọ kó owó fún pé fẹ́ ṣe oògùn owó àgọ́ ni. Hmm. so nípa báyìí àwọn ewé àti egbò wà ní ilẹ̀ yorùbá tá a lè ṣe òun àlàbùn káàkiri ní àwọn garden tá a fi ń ṣiṣẹ́ èsì hmm. a ní àwọn awé akéèrí ní oríṣiríṣi ìlú ewé akéèrí a ní ewé àìlú ẹ̀rí ewé àìlú yìí àwọn àgbàlagbà wọ́n ń lò ó. èwo lewé àìlú mẹ́. ẹ ò ní. ok ewé àìlú nìyẹn. ẹ bẹ́ẹ̀ ni ewé àìlú nìyẹn àwọn àgbàlagbà wọ́n ń lò ó débi pé. ló dàbí ewé ẹ̀wà yìí. ẹ bẹ́ẹ̀ ni tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nǹkan nínú ara àwọn ètò kan àti wọ́n máa ń ṣe tó jẹ́ pé nǹkan ọ̀wọ̀ tá a bá ti lo ewé àwò ewé àìlú àti àtàrí tá a bá ti yí pọ̀ oníbà ṣe máa ṣe á ní kí oúntọ̀ bẹ́ẹ̀ sì máa lò. pé ká máa na gbogbo èèyàn lọ báyìí ó kàn ló ń tiẹ̀ ni. ọ̀wọ̀ ni tó pé wọ́n ní ọ̀wọ̀ báyìí wọ́n mm. ti ti ọ̀wọ̀ a ní ewé àkéèrè bí tó pé ewé àkútọ́lá àti àwọn tó pé irú ewé àkéèrè tí mo sọ ń bẹ̀rẹ̀ ń sìn mm. tí a bá gbó ẹ̀rí kó máa ń fà tí a bá mm. ti bù pẹ̀lú mílíkì ó máa ń jẹ́ kí àtọ̀ ọkùnrin kí ó lágbára dáadáa a máa gbó pẹ̀lú mílíkì yóò jẹ́ kó lè tètè dọ́mọ irú ewé ọparun yìí a fi ń ṣe fún nǹkan ọlọ́mọkùnrin náà tí ọlọ́mọkùnrin bá rí pé bí agbára wọn ò ṣe tó láti ìkíní tí a bá mú ewé ọparun yìí a bá jẹ a máa ṣe bàbá ó pọ̀ ńlẹ̀ ẹ má jà tú gbogbo ẹ má jà tú gbogbo ẹ̀ tán lónìí. àwa máa bí màá níṣẹ́ olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gọ́ àní rẹ̀ fàyè gbọ́ lẹ́gọ́ èèpì hmm. eh, eh, lolongo jí o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kókó kó lára ó máa lé lè go abamisọ agbó gbogbo ń ṣe àwọn àgbà jọ̀hún a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kóyún dúró lára obìnrin lè go abamisọ olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò lego aba mixture ìjọba fọwọ́ sí lego aba mixture only biz ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta oògùn gbogbo ààyè ń bẹ fún alábàtà jákèjádò nàìjíríà ẹ pè zero seven zero three one zero zero two seven four four lego. ẹ jẹ́ wá ṣàlàyé nǹkan kan ọ̀pọ̀ àwọn èèyàn nítorí ẹ̀sìn wọ́n kọ̀ wọn ò fẹ́ máa gbó mọ́ wọn ò fẹ́ làgbó mọ́ mi ò wá rí wọn bú torí ẹ̀rù ló ń bà wọ́n àwọn òyìnbó hmm. wọ́n tẹ̀síwájú ni pẹ̀lú ewé àtegbò yìí láti hmm. fi ṣoògùn hmm. ẹ bá ẹ kọ́kọ́ bá mi sọ kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ nípa ìlú ewé àtegbò tẹ́ ń gbé láti jẹ́ kí ewé àtegbò ìbílẹ̀ bàbá ńlá wa kó tí ó máa fa àwọn èèyàn lọ́kàn mọ́ra láti máa lò fún ọ̀rọ̀ ìlera wọn. ẹ ṣeun olótùú ẹ rí i pé àwa tajẹ́ dúdú tí ẹ bá ti rí nǹkan tó wá láti àjòjì hmm. a máa ń fò mọ́ a tún máa tó wá mọ̀ ṣe ju àwọn tó mú wá fún wa lọ nílẹ̀ Yorùbá ń sìn tẹ́lómi tó yẹ kó fẹ́ bímọ níṣẹ́ kó lọ sọ́sibítù àbí kó lọ sọ́dọ̀ oníṣègùn á ní òun ṣàdúrà fún ọmọ ẹ̀ kó bí àwọn tó dẹ̀ mẹ́sìn wọ́n ò ṣàdúrà fún kéèyàn bímọ ẹni tó fẹ́ ó ń rọbí lọ́wọ́ ọmọ ò tí ì jáde hmm. ó ń rọbí ó ń rọbí ó ń rọbí ẹ̀dẹ̀ ọ̀dẹ̀ gbèsè lẹ́dẹ̀ ọ̀dẹ̀ ń ṣàdúrà fún wọ́n ń ṣàdúrà fún wọ́n ń ṣàdúrà fún àwọn tó mẹ́sìn wa gan ò ṣe bẹ́ẹ̀. wọn ò ṣe bẹ́ẹ̀ o wọn gbọ́dọ̀. ẹ máa wo ta fẹ́ play bọ́ọ̀lù ń sìn hmm àwọn tó fẹ́ play àwọn tí yóò fẹ́ play pẹ̀lú wa àwọn tó jẹ́ wọn òyìnbó wọn mm. máa train wọn máa train wọn máa train àwọn máa dókè àwọn máa ṣàdúrà máa dira mú síbẹ̀síbẹ̀ wọn á tún kí wọn mọ́lẹ̀ wọn á tún nà wá. <laughs> ó yẹ ká wò pé kí ló fà tó dé bẹ́ẹ̀ n hmm. tí ó bá jẹ́ square hole ká fi square peg ká fi síbẹ̀ hmm. n tó bá ìka tó bá tọ́ sí mú òun la fi ń romú hmm. tí èèyàn bá sick kó lo ewé àti egbò kó lo oògùn kó lálàáfíà. ìyẹn so eh, ẹ ẹlẹ́mí yẹn gba ẹjọ́kọ̀ ajá àfa àjọ mùsùlùmí àwọn àbá tẹ̀síbà àwọn àbá tẹ̀síbà àlùfẹ́ dolo pàtó yá apàdà jẹjẹkú jẹ. Hmm, torí kò ṣiṣẹ́. pàtó yóò ṣiṣẹ́ tẹ́gbẹ́ apàdà wa pa ńgbè yẹn àwọn tó ti wá ṣiṣẹ́ ló máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ òun ni kọ́ máa ṣiṣẹ́ o òun ò dẹ̀ ṣe àwọn tó wá lọ ṣe tán rówó á tún máa tọrọ owó lọ́wọ́ tiwọn hmm. táwọn pé àwọn yẹn farawé tán ṣiṣẹ́ bíi tiẹ̀ ńkọ́ hmm. so a ti máa ń ju ẹlẹ́sìn lọ ṣe rí nípa ewé àti egbò òun ni àwọn òyìnbó fúnra wọn padà develop tí wọ́n padà sọ di àwọn oògùn tí wọ́n ń kó wá fún wa àbí ẹ rí nígbà tá à ń bọ ilé ẹ̀kọ́ ṣe bí a rí ewé dóngóyàrò ń bẹ yẹn ewé dóngóyàrò quinine náà pè òun náà fi ṣe tetracycline ẹ̀mí náà fi ṣe nivaquine chloroquine àwọn ewé yẹn náà fi ṣe. ewé dongoyaro náà fi ṣe. òun náà fi ṣe. abájọ náà fi máa kóró. òun náà fi pè ní kóyin tó bá jẹ tó bá jẹ tábìlẹ̀tì ẹ kí wọ́n porúkọ ẹ̀ yẹn tábìlẹ̀tì bá wọn yẹn ẹ pé bákan náà ni. Hmm. ẹ̀wà àti ewé tí wọ́n kó láti Kenya tó padà á gbè fún wa ní Nàìjíríà ń bí òun náà padà fi ṣe ewé àti mẹ́ta tablet yẹn tó yẹ pé ewé ní táwọn gbọ́n náà gbà pé ewé yẹn òun àwọn Africans àdẹ̀ ń padà kó lọ bá wọn hmm. ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi hmm. so ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ni wípé tí a bá lo ewé àti egbò kò ní side effect èyí táwọn kó lọ yẹn gbà táwọn rí ewé tó pọ̀ tó láti fi ṣe wọ́n padà máa ṣe eh, chemical content wọ́n máa derive ẹ̀ hmm. wọ́n máa ṣe irú ẹ̀ ní chemical level fifty eight cents so kí ló máa ṣẹlẹ̀ ni pé ó máa ní side effect. ó máa ní àkóbá tó máa máa ṣe fara nígbẹ̀yìngbẹ̀yìn. wọ́n tẹ́ máa lè lu ewé àti egbò ó ní fiber nínú this is wọ́n pé ọkùnrin kan ni pé nínú science ni pé fiber àti roughage. tí yẹn máa lu ewé àti egbò bẹ́ẹ̀ ṣe ń wo ewé yẹn sìn yẹn lò. akẹ́tọ́lá lè lé. ẹ ewé akẹ́tọ́lá yẹn tí yẹn máa lò báyẹn sìn tó bá gbóbẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ yẹn ewé yẹn fúnra rẹ̀ ó máa ṣiṣẹ́ ó tún wá ní roughage àti fiber. Okay. or fiber. gbogbo yẹn ló tún máa ṣàǹfààní. nǹkan táwọn yẹn máa ṣe ni wípé ó máa jẹ́ kí ìgbọ̀nsẹ̀ lọ wọ́ọ́rọ́wọ́ ṣe ti yẹn sìn ó máa jẹ́ kí ìgbọ̀nsẹ̀ lọ wọ́ọ́rọ́wọ́ bọ̀ táwọn máa máa ṣe wọ́n máa yọ content tó ń ṣiṣẹ́ yẹn nìkan kúrò ńbẹ̀ ohun tó wà lára ẹ̀ pọ̀ èyí tó ń ṣiṣẹ́ ó lọ́jú kiri báyìí lọ ṣe ti yẹn sìn wọ́n máa yọ yẹn nìkan kúrò wá fi yòókù lẹ̀ yàrá èyí tó kù yẹn tó máa serve bí fiber nínú yẹn wọ́n ti yọ kúrò hmm. so bí ṣe jẹ́ jẹ́ nìyẹn so ewé àti bùtẹ́ àlò ní raw ó hmm. a ṣègùn lílò láti fi ṣọmọ aráyé lóore ẹ̀bá ńlé ni ṣùgbọ́n kí ló mú yín láti lo ìmọ̀ ìwé tẹ́ ẹ kà láti fi sọ di tìgbàlódé àti pé àwọn ìgbésẹ̀ wo ìsapá wo lẹ ti ṣe láti fi mú kí àwọn ewé àtegbò yìí kó di nǹkan tó yẹ pé báwọn òyìnbó ṣe ń ṣe capsule hmm. báwọn òyìnbó yẹn ṣe ń ṣe tọ́níìkì hmm. tẹ̀yìn náà ń ṣe. Eh, báwo lẹ ibo lẹ ti bá a dé báwo ni ẹ ṣàlàyé díẹ̀ fún wa. ẹ ṣe olóòtú ẹ rí nípa ewé àti egbò ń ta bá ń lé ni tó pé ẹ̀ràn ẹ̀ràn ẹ̀ràn tí èèyàn wá ń ṣe nìyẹn nígbà táwọn náà láti ilé ẹ̀kọ́ tàdé láti ilé ẹ̀kọ́ a rí pé kí a bá lè mẹ́sọ̀ pé oògùn wa wọ́n tún rà lókè òkun hmm. àfi ká a sọ di ti ìgbàlódé a ṣe capsule form àwọn oògùn wa a ṣe olómi ẹ̀ a gba nafdac a ṣe clinical trial rẹ̀ náà tó pé wọ́n rí pé oògùn eléyìí dáa nígbà tá a ṣe báyìí à ń kó jáde sí òkè òkun àwọn ní káwọn èèyàn wa kọ́ máa kọ́ kọ́ máa kọ́ iṣẹ́ yìí tó pé iṣẹ́ tá a bá ní káwọn èèyàn máa tá a bá ń ṣe tá a fi wọn àwọn ẹlòmíì kò sí ìlọsíwájú fún iṣẹ́ yẹn o. bẹ́ẹ̀ni. dẹ̀yìn yàtọ̀ sí ìyẹn àwọn ayé àtijọ́ náà wáyé pé wọ́n máa ní oògùn kan tó ń pè é lè má sọ fẹ́ má sọ fẹ́ nìkejì ẹ wọ́n máa kọ́ síbi kan tó máa kọ́ síbi kan tó bá yà kí ní àná àjẹrà síbẹ̀ ìyẹn ń sọnù ó ń sọnù sọnù gbogbo eléyìí á jẹ́ kí ìmọ̀ kó máa lọ síwájú a ní àwọn tó ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ tiwa láti kọ́ nípa ewé àti egbò a ní factories àti gbé ń ṣe àwọn oògùn ìbílẹ̀ tá à ń tà sí pharmacy káàkiri wọ́n bá ta ní UK lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní Canada ìyẹn oògùn wa lego mixture àwọn ibi inú gádìwá náà gbé àwọn tá a fi ń ṣe sí. lego ọkùnrin nìyẹn máa wà fún. ah lego mixture yẹn òun da fún iṣan ara. <laughs> ok iṣan atọ́kùnrin àtòbìnrin lóye lò. lóye lò ó da fún iṣan ara. ok tẹ́ ẹ bá ní blockages nínú iṣan ó máa ń tìn ẹ̀jẹ̀ hmm. tìn ẹ̀jẹ̀ náà nígbà pé tẹ́jẹ̀ bá ń dì hmm. tó máa ní pé ẹnìkan ní àwọ̀ká àbò ní ẹ̀jẹ̀ dúdú àbò ní ẹ̀jẹ̀ yẹn dìpọ̀ ni so o máa tí ẹ̀jẹ̀ o máa jẹ́ kẹ́jẹ̀ kó flow dáadáa kó flow dáadáa kó sàn then blockage tó wà nínú inú arteries àbí veins àbí nerves o máa jẹ́ kí o gbẹ̀ kó kó flow so nígbà tí a ti bá free èèyàn ní ní àìsàn rọparọsẹ̀ a bá free èèyàn ní arthritis èèyàn ní ní àìsàn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ wá dì sílé kan o máa free báyẹn. ok nípa lego nìyẹn ewúlẹ́ tó ṣe. a tún ṣe oscoto capsule oscoto capsule yìí ó jẹ́ bí ó máa ń fọ cleanser ni ó máa ń fọ inú ọkùnrin míì ó ti jẹ oúnjẹ tí yẹ kó máa jẹ inú ẹ̀ ti kún jù ó yẹ kó lo àwọn osconto capsule àti osconto mixture ó máa flush àwọn oúnjẹ yìí inú àwa free á gbọ̀nsẹ̀ nírọ̀rùn èyí àánà wọn á lè ṣe déédéé lọ́dọ̀ ọkùnrin yẹn hmm. bẹ́ẹ̀ náà lóbìnrin míì inú ẹ̀ máa ń yí àrùbọ̀ òun lóyún ni ó lè lóun ní ju inú ẹ̀ máa yí sí bí a máa yí sọ̀hún a ti ṣe osconto capsule ó wà ní pharmacy a ṣe osconto mixture ṣe pé tó yàn án méjèèjì yìí ó máa jẹ́ kí inú ẹ̀ kó fúyẹ́ àwọn ẹ̀jẹ̀ dídì sínú á kúrò ń bẹ̀. ń bá ní fibroid. fibroid tó bá ní fibroid ó dáa kó máa lo oskonto capsule àbí oskonto mixture náà aṣèlú lómi aṣèlú ní capsule ẹ̀ tó wáyé pé báyìí pé nǹkan ọmọ nǹkan oṣù ẹ̀ wá déédéé nǹkan ọmọbìnrin ẹ̀ wá ó máa lo oskonto pẹ̀lú ọsàn ẹ̀wẹ́ ó máa jẹ́ kí nǹkan ọmọ oṣù yẹn kó clear dáadáa tó bí àwọn oògùn tí aṣèlú ṣiṣẹ́ nìyẹn a ṣe pillar mixture gbómúléró tó máa ń ṣiṣẹ́ fún ọkùnrin nìkan ẹ̀rí pillar mixture tá a sọ yìí àgbo ìbàdìbá ni tí ìbàdìbá gbé ọgọ́rùn-ún ọdún o máa fi àyà tuntun wọn á fún níyàwó kéré pé gbà tó máa tọ́jú ẹ̀ lórí baba baba sì san gun ó máa san ogun síbẹ̀ ni baba lè jomini kaka jomini kaka jẹun sókè baba baba lè mú kòkò tìná tìná. bẹ́ẹ̀ni so òpómúlérò ẹ náà ń lò tó ń ṣe gbọ mm. ẹ ṣe rí òpómúlérò tí a bá lò á lé á wà padà láti bá ọkùnrin ṣe a tún ṣe HPLD vein tó jẹ́ àgúnmu ìbà ìbá náà ni ẹ rí àwa ìbà ìbá iṣẹ́ okú báyìí náà la máa ń ṣe tí a máa di arúgbó a máa rìn wàṣà wàṣà nínú oko ohun tí wọ́n máa ń lò nìyẹn tó máa di ọwọ́ ọ̀rọ̀ tó máa dé wọ́n á lò pẹ̀lú ẹ̀kọ́ ojú wọn máa le wọn ní sanra jù ara wọn máa fúyẹ́ ẹ wá wò ní òde òní ẹlẹ́bí tí ó ti wọ forty years kò lè rí ìrìn one kilometre mọ́ hmm. torí pé gbogbo ìgbà tó ń ṣe sedentary lifestyle ni hmm. inú mọ́tò ń bí inú mọ́tò ń bí ṣùgbọ́n tó máa ń lo àwọn òògùn ara máa fúyẹ́ wàá lè rìn dáadáa nítorí pé ọlọ́mọ̀ẹ́ ká rí kò ṣe dáadáa ẹlẹ́bí wa ni pé ariwo dé yẹjẹ́ asáré nítorí sáré ìbẹ̀rẹ̀ náà ẹ ká mọ́ tó máa ṣubú ṣùgbọ́n yẹ ká lo ewé àti egbò ó máa jẹ́ kí ara fúyẹ́ pẹ̀lú gbọ́dọ̀ lọ́wọ́n ba a máa wà dáadáa ní adẹ̀ ní ṣe àárẹ̀ tí ó gbogbo. a jẹ́ pé àwọn tí wọ́n gbé ẹ̀sìn dání ju bó ṣe yẹ lọ kí wọ́n mọ̀ wò pé torí pé àwọn ti gba Jésù tàbí àwọn ti mọ ànábì hmm. àwọn ò gbọ́dọ̀ lo ewé àtàwọn egbòogi tí Ọlọ́run fún wa yìí mọ́. kò ń ṣẹ̀ṣẹ̀ kò ń ṣe ẹ̀ṣẹ̀ nítorí pé tí àwọn tó mú ẹ̀sìn wa gan tí wọ́n fi ń ṣe àwọn oògùn wọn lélẹ́yìn. ṣé babaláwo lẹ́yìn sà. àwa kì í ṣe babaláwo oníwòsàn ìbílẹ̀ làwa nípa ewé àti egbò ká fi tọ́jú èèyàn a máa ń gbẹ̀bí ẹni tó bá ń bẹ lọ́hùn fún ọmọ á tọ́jú ẹ̀ ẹni tó bá ní àìsàn wósẹ̀wósẹ̀ á tọ́jú ẹ̀ ẹni tó bá ní stroke á máa tọ́jú ẹ̀ ẹni tó yẹ pé wá rí i pé iṣan ara òun ò ṣe dáadáa ó ti ń rí àmì tó yẹ jọmọ́ stroke kó má jáfara o kó yọjú sí ilé iṣẹ́ aládò healing center wọn lọ fi ṣe àwọn oògùn oṣooṣù jáde hmm. ẹni pé tàbá ní pé ó yá babaláwo ẹ̀sìn kan ló ń jẹ́ babaláwo tó jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn awo ọ̀tọ̀ ni ẹ̀sìn ọ̀tọ̀ ní ìmọ̀ tá a fi ń tọ́jú èèyàn so àwọn èèyàn máa ń da méjèèjì a máa ń dà pọ̀ mọ́ra wọn ni wọn ní babaláwo ni n'o bẹ́ẹ̀ kọ́ nígbà tẹ́lẹ̀ máa gbọ́ àbá aládùn àwọn àgbẹ̀ ah ṣé eh, tó wàá forí balẹ̀ ń hmm, bẹ́ẹ̀ kọ́ ọlọ́run náà ni wájọ ń sìn ṣùgbọ́n bàbá aládùn orúkọ ìran ni ètí ń sìn ẹ̀rí pé ńgbà kan tó wá ń bí ọmọ tó ń jẹ́ àbíkú ọmọ hmm. ẹlòmíràn wá fi wọ worowóró sí lẹ́sẹ̀ ẹlòmíràn máa gbé àdó sí lọ́rùn hmm. wọn ni kó má bàa kú bí wọn pe wọn nígbà bàbá ikú kọ̀yìn bẹ́ẹ̀ náà ni bàbá aládò já. ok bàbá aládò bàbá aládò táwọn èèyàn ń pè yín yìí hmm. kì í ṣe pé ẹ máa ń wo nǹkan kan nú àdó tàbí ẹ̀ ń lo àdó. ó ti ó ti ó bàbá aládò yẹn ni wọ́n ń pè wá nítorí pé wọ́n gbàdó sára lọ́rùn. ìgbà náà lọ́rùn. ṣùgbọ́n abúlé tó gbé wá bí wa gangan abúlé aládò wa tún ni. ok abúlé aládò òun àti gbé jáde nílẹ̀ bàrìbà. ok tí ẹ bá débẹ̀ kò sí tẹ́nìkan àwọn márìndín máa níṣẹ́ olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gọ́ àní kẹ́kẹ́dẹ́ rẹ̀ fáyé gbọ́ lẹ́gọ́ èèpì hmm. lolongoji o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kókó kó lára ó máa lé lè kó agbó gbogbo ń ṣe àwọn àgbà ọjọ́ a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kóyún dúró lára obìnrin lego abamisọ olùdáǹdeni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò. Lego go urban mixture ìjọba fọwọ́ sí i. le only peace urban ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta ògùn gbogbo ààyè ń bẹ fún alábàtà jákèjádò nàìjíríà ẹ pè zero seven zero three one zero zero two seven four four Lego. go. Yorùbá Gidi TV. ẹ má yẹ ká fi méjì wéra wọn ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni ìtọ́jú nípa ìtọ́jú ara tí ò ta ko pé kí n ò forí balẹ̀ fún nǹkan míì ẹ máa bọ̀ lọ́dọ̀ èmi bàbá aládùn pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́run fẹ́ nìkan títẹ̀ nìkan. kò mú kí ìgbàgbọ́ ẹ sí ọlọ́run tí wọ́n ń sìn òun yẹn gan. Hmm, hmm, hmm, ẹ ṣé o ẹ ṣé o bàbá aládùn ah ibi ibi ibi ìtutù o ewé lọ́tún ló sì omi tẹ́rẹ́rẹ́ ló omi tẹ́rẹ́rẹ́ ló tún ń ṣàn yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ni àwọn náà ewé kan tó máa ń gbìn pé pé ibi etí odò ló yẹ kó wà tó ti yé tó bá fẹ́ lo àwọn ewé yẹn etí odò báyìí ló yẹ kó wà tó bá fẹ́ lò ó ló máa jẹ́ kí owó yẹn ó tutù ti ń sìn bí ọ̀sẹ̀ jẹ́ nìyẹn. lágbára. ẹ̀fẹ̀ àwòrán ẹ̀ sìn ewé ọ̀pọ̀tọ́ nìyẹn ti ń sìn. ewé ọ̀pọ̀tọ́. ewé ọ̀pọ̀tọ́ ló wà ń bẹ̀rẹ̀ ewé ọ̀pọ̀tọ́ yẹn tá a bá gbó pẹ̀lú èpo amùjẹ̀ tọ́nìkì ni tó ti ń sìn ni òun òun ẹni kó máa pọ́n ló máa bá ṣe ń ṣe. ewé ọ̀pọ̀tọ́ rèé. bẹ́ẹ̀ni ewé ọ̀pọ̀tọ́ nìyẹn. eléyìí ewé kan báyìí ti máa kóró eré. ṣe rí orúwọ rè e, ewé òrúwọ ewé òrúwọ lélẹyìí. yéé hmm. sọ náà máa ń ṣe parasitamọ àbí kí náà fi ń ṣe. Hmm. ewé òrúwọ nìyẹn wọn náà fi ń ṣe oògùn ibà oògùn ibà la fi ń ṣe ewé òrúwọ nìyẹn ẹni pé kóró hmm, ewé òrúwọ nìyẹn. ọ̀gá o ah, mo mọ igi ọ̀pọ̀tọ́ lónìí igi ọ̀pọ̀tọ́ ewé ọ̀pọ̀tọ́ rèé o káìkáì ó fẹ́ jọ é pín lójú hmm. ṣùgbọ́n òun ò hàyàn lọ́wọ́. ẹ̀wọ̀n ayé ọ̀pọ̀tọ́ lòun. Hmm. àti ìkà. owó hmm. ìṣọ́kòtù lélẹ̀ yìí òun náà ní ìwúrí ta fi ń ṣe ètò ẹ̀sìn owó ìṣọ́kòtù nìyẹn. ìṣọ́kòtù ẹni pé àwọn àgbàlagbà nígbà kan máa ń ṣe papọ̀ wọ́n fi gbálẹ̀ wọ́n fi ń gbálẹ̀ wọ́n yàtọ̀ sí pé wọ́n fi ń gbálẹ̀ a máa ń lò ó fi ṣe àṣejẹ tí wọ́n fi ṣe àṣejẹ Eh, àṣìjẹ aṣínà ni wọ́n máa ń pè. aṣínà eh, bóyá ẹni tọ́nà dí fún tí nǹkan ò rọrùn eh, fún nípa owó níná. bẹ́ẹ̀ ni tí wọ́n á sì pẹ̀lú àṣìjẹ ọmọ àfi ọ̀nà àlà ọ̀nà àlà fún ọ̀nà àlà fún. lágbára o èmi tiẹ̀ láìkí green vegetation hmm. gbogbo ẹ fi green lọ ewéko. ewé ìtìpọ́nlá lélẹ́yìn. tìpọ́nlá ewé ìtìpọ́nlá ewé ìtìpọ́nlá ewé ìtìpọ́nlá yìí àwọn àgbàlagbà máa ń lò tí obìnrin bá lóyún káfẹ́ tẹ̀sí ẹ̀ pé ṣé lóyún àbí olóyún wọn á kàn jagun á ní kó máa gbó tó bá ti wá ń gbó tó bá ti bẹ́ tó bá ti ń bẹ́ lọ́wọ́ nígbà tí kò ti lóyún nìyẹn tó bá ti ń ó máa máa yún tó bá ti ń yún lọ́wọ́ tí ó bá ti yún lọ́wọ́ àdébùkún kò lóyún nìyẹn ṣùgbọ́n àgbàlagbà tó máa ń lò fún àwọn ètò awọ́rò nínú ilé wọn á ti so wọn á so mọ́ ìgbálẹ̀ wọn á ní kí wọn lọ wá láti ta wọlé wọn á wọlé wọn á padà wá jó wọn á dà sínú àdé àgbọn wọn á ní kó tó wọn fi para yóò máa rí kọ́sítọ́mà dáadáa tó bá ti ń wà dáadáa pẹ̀lú ọjà tó bá ti ń wà dáadáa so bó bá ti ń lo awóró ń gbọ́dọ̀ wá rí <laughs> bẹ́ẹ̀ni ẹ máa ń lo awóró gbọ́dọ̀ máa léjú kọ́sítọ́mọ̀ ò ní wá ẹ ah! lágbára àbẹ́rẹ́ rí gbogbo ẹ tútù náà ẹ lágbára ẹ rí i pé ọ̀gẹ̀dẹ̀ yẹn á gbìn lóríṣiríṣi hmm. mo sọ fún yín pé ọ̀gẹ̀dẹ̀ iṣẹ́ tó ń ṣe pọ̀ oríṣiríṣi ni ọ̀rẹ́ ẹ tún ewé odóńgbò yàwó wò yẹn ewé dóngóyárò rèé ewé dóngóyárò nìyẹn. ewé dóngóyárò rèé o àwọn dóngó. o ní quinine eh, leaf. quinine eh. quinine. Hmm. so náà fi ṣe chloroquine ẹ wo bí àgbọn igi àgbọn nìyí tó ti ń sè àǹfààní wà lára àgbọn pọ̀ ìdíyé àgbọn wà lára àgbọn pọ̀ tí wàá wo wàá wá ìtàkùn àgbọn tó ti wà yẹn tábà wà tábà gun tábà kò mọṣẹ fún ẹ̀fọ́rí tí ẹ máa ní ẹ̀fọ́rí túlu egbò ẹ̀ kò náà máa wà tó máa gún pẹ̀lú ní tó máa. àwọn tó rí máa ń fọ́ ṣáṣáṣá eh, yẹn. kò náà fi ń ṣe gbogbo ẹ̀fọ́rí tù mí ẹ̀fọ́rí tù mí. wow mm. wow ìrèkèrè ìrèké oníbùdó <laughs> eléyìí máa iṣẹ́ tèmi mọ̀ ṣé lè ò lè máa fa jẹ̀díjẹ̀dí fún yẹn tẹ́ máa ń jẹ́ ìrèké báyìí. ìrèké kì í fa jẹ̀díjẹ̀dí natural kìnìún kì í fa jẹ̀díjẹ̀dí wọ́n ní ìrèké kò síbi tá a gbìn sí tí ò ní dùn àwọn àgbàlagbà ń lò ó kí àdúlé wà nínú tí a bá ń ṣe àwọn tó yẹ pé wọ́n ń sọ ọ̀rọ̀ ohùn bíi pé akọrin ni àbí nǹkan wọn máa ń lo èrèké pẹ̀lú àwọn nǹkan tó bá ti ṣe àwọn ètò yẹn tán wọn á ní kó máa lò ẹ wo èrèké a máa ń fi omi ẹ ṣe àgbo ni mm. omi èrèké omi èrèké náà fi ṣe àgbo yẹn òun a fi jẹ́ ká fi gbìn rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn tó bá ti gún omi yẹn tó bá ti gún èrèké yẹn omi yẹn la máa kó jáde òun la fi ń ṣe àgbo náà àgbo la fi ń sìn ẹ̀ẹ́dẹ̀ ọmọ ìkéré mi wóró pọn ìkan asásókè ìkan asásísílẹ̀ tó bá ti mú omi rè kéyìí tó bá ti sè pé láwọn egbò láwọn fi sè tó bá fi sè fún wọn máa fún ọmọ ẹmu díẹ̀ díẹ̀ orúkọ yẹn á ní àná orúkọ yẹn á lè padà wá sáré. ìrèké tún wúlò láti fi tọ́jú ẹnbá ní àìsàn hernia. ìrèké tó wúwo ó ti ń ṣe oògùn ikọ́ nígbà àwọn tí wọ́n jẹ́ pharmaceutical company wọ́n ń gba ìrèké wọ́n fi ń ṣe oògùn ikọ́ hmm. òun gan-an tó fi ń ṣe ṣúgà náà kẹmọ wọ́n fi ń ṣe ṣúgà so iṣẹ́ tí ó ṣe pọ̀ then wọ́n fi ń ṣe caramel kí n kàn tó ń pè ní caramel tó kàn fi ń preserve àwọn oògùn omi ìrèké náà fi ń ṣe òun náà ìmọ̀ pọ̀ o ìmọ̀ jìn ìmọ̀ gùn lọ́wọ́ sọ̀rọ̀ nípa ewé àti egbò nílẹ̀ bàbá ńlá wa ilẹ̀ Yorùbá. ó lágbára púpọ̀ ó púpọ̀ hmm. níta àgbọ̀dọ̀ fi ṣeré ni àgbọ̀dọ̀ fi ṣeré nítorí pé ó máa ń fún wa ní ìwòsàn. ẹ wá bá wa bẹ̀ wọ́n hmm. àwọn tó jẹ́ pé kán mu àgbo kán lu àgbo ó jẹ́ ìṣòro fún wọn àfi abẹ́rẹ́ nìkan sáà. níwọ̀n tó bá ti ń wá àlàáfíà àwọn èèyàn ti ń padà síbi àgbo àwọn yẹn ti ń padà sí di ká mu oògùn ìbílẹ̀ yìí nígbà tó ti náwó náwó náwó sàn àkọ́kọ́ ni pé oògùn ìbílẹ̀ ò wọ́n hmm. àfowó ni àwọn èèyàn lára hmm. kìsìyèsì ẹlẹ́ẹ̀kejì náà ni pé ní tó bá ń ṣe àwọn èèyàn lára ó máa ń mu kúrò lẹ́ẹ̀kan náà hmm. then kò wá tún ní side effect débi pé torí òun wá kọ́bọ̀ wá lọ rí àìmọye owó ń bẹ̀ kìsìyèsì ẹni tó yẹ tọ́jú ara rẹ̀ tó pé nǹkan kíbà ló wà lọ accident tó lọ sí ó fẹ́ lọ tọ́jú ara rẹ̀ wọ́n wá fún lábẹ́rẹ́ wọn náà ṣe mistake ó dẹ̀ bẹ̀rẹ̀ sí wó dẹ̀ wú bẹ́ẹ̀. ẹlòmíì ti bẹ̀ yarọ so nípa ayé tó fún lábẹ́rẹ́ tó yarọ ẹ ṣe so nípa báyìí ewé àti egbò ó ti gbogbo eléyìí mọ́lẹ̀ ní táwọn èèyàn sá fún ni pé bóyá kòrò bóyá kòrò nísìnyí kò tí a kòrò mọ́. téèyàn bá téèyàn bá lu àgbo hmm. lásìkò lásìkò kó tó di pa àìsàn kan gan dé kò ní fààyè fún àìsàn ńlá lẹ́sọ̀ yẹn. ó máa ti jẹ́ kí èèyàn build immunity sára tó ti ń sìn immune system èèyàn á ti strong débi pé á lè fight any àìsàn tó bá ń bọ̀ tó hmm. ti ń sìn so ewé àtẹ̀gbò da púpọ̀ ìyá sẹ́ pé kí àwọn tíì ta sọ ibi ewé tíì kí àwọn máa ṣe kó máa wà ní ilé kó máa mú láàárọ̀ láàárọ̀ àti ní immune system àti lágbára títí yẹn sìn so bẹ́ẹ̀ náà àwọn àwọn egbò míì fún ibà ẹ rí i pé àwọn a máa ṣiṣẹ́ ní oko ẹni ní òun làwà yẹn sìn a máa ṣiṣẹ́ ní gbogbo ní gbogbo ìgbà kò sí táwọn mojú àgbo yìí náà lọ àwọn tó bí àgbo wọ́n dẹ̀ ń gùn lẹ́mìí nísìnyí wọ́n ní gígùn lẹ́mìí ọmọ Nàìjíríà fifty five years náà pé fifty five years. ipe average tí wọn ti dàgbà o fifty five arúgbó ni. àwa ló yẹ ká pọn pẹ́ jù. ó bọ̀ ní ayé ìgbà yẹn táwọn bàbá ò fi àgbo kalẹ̀ ìwọ tó bá tó bá pé wá wọ eighty ọmọ ìkéré sì nìyẹn ó dàgbà ní o ti darúgbó ṣùgbọ́n nísìnyí eighty arúgbó náà ń pè èèyàn láti máa lé hundred kó tó kú ewé àti egbò ni so pẹ̀lú gbọ́dọ̀ yẹ ká padà sí ewé àti egbò nǹkan ìbílẹ̀ ó wúlò fún wa ó pọ̀ a ti ń ṣe àwọn oògùn jáde tọ́pọ̀ a ti ṣe tó ti gba NAFDAC tó ti ń tàn chemist tó ti ń compete pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ èmi ti ní èèyàn tó wá láti Canada ọmọ school ni tó ní àìsàn egungun ẹ̀yìn Hmm. wọ́n tọ́jú ẹ̀ ní skul yẹn ń bẹ̀ títí títí wọ́n ní pé kò wá òkè wọ́n ní pé wá sí nàìjíríà ìyá ẹ̀ wọ́n sọ́dọ̀ tiwa lè gó mi sọ̀rọ̀ kan lá fún ó dẹ̀ wá òkè ó ti padà sí skul tó kó oògùn yẹn pé wọ́n kó lọ pé ọ̀nà fẹ́ mọ tóun lò tóun fi gbádùn hmm. òun ló fi kọ project yẹ. wow so ewé àtìpó ti lọ ju báyìí ló lọ ká wá àwọn tó nímọ̀ nípa ẹ̀ ní. Yorùbá Gidi TV. Ọlọ́run máa ràn wá lọ́wọ́ púpọ̀ lẹ́yìn òun ládùn lọ yìí tètè yẹn sìn gbogbo tá a máa lo pẹ̀lú à ń bẹ̀ tètè yẹn sìn so pẹ̀lú gbòdò ọlọ́mọba a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn wọ́n tó bá rí kùdìẹ̀ kùdìẹ̀ ní ara lójú sẹ́yìn bàbá aládùn pẹ̀lú gbòdò ọlọ́wọ́ àgbà yìí pé ewé ń bẹ ògùn wa a wà nílùú Abẹ́òkúta nọmba thirty five Abiola Way lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí àlùbáríkà ẹ máa bá iléeṣẹ́ wa ń bẹ̀ tó bá lọ sí chemist káàkiri ẹlẹ́fẹ́ ra àwọn oògùn wa lego mixture lóṣùkún tó kàn ẹ máa rà ń bẹ̀ gbẹ́fẹ́ fojú kèmí kan bàbá aládùúgbò gan ẹ máa bọ̀ ní nọmba thirty five Abiola Way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 àwọn amánidí máa níṣẹ́ olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gọ́ àní kẹ́kẹ́dẹ́ rẹ̀ fàyè gbọ́ lẹ́gọ́ èèpì hmm, lolongoji o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kó lára ó máa le lè kó àgbo gbogbo ń ṣe àwọn àgbà jọ̀hún a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kì í jẹ́ kóyún dúró lára obìnrin lego abamisọ olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò. Lego Aba Mixture ìjọba fọwọ́ sí Lego Aba only biz Aba Ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta ògùn gbogbo ààyè ń bẹ fún alábàtà jákèjádò Nàìjíríà ẹ pè zero seven zero three one zero zero two seven four four Lego. Yorùbá Gidi TV ibi awilade ọ̀rọ̀ ìlera ọmọ yorùbá ó ṣe pàtàkì púpọ̀ nípa lílo àwọn nǹkan tí èdùmàrè ti fi jíǹkì wa láti pilẹ̀ṣẹ̀ wá ìyẹn ìlú ewé àtẹ̀gbò bàbá aládòó bá àṣegun ìlú ìbàrìbà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìṣòro àìsàn ẹlòmíì ọwọ́ ń kú táìtáì ẹsẹ̀ ń kú táìtáì ojú ẹlòmíì ò ríran bó ti yẹ àtòríṣiríṣi àwọn àìsàn míì tó ń bà wọ́n lẹ́rù ẹ fọkàn yín balẹ̀ báyìí o kẹ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ó ṣàǹfààní fún yín nípa ìlú ewé àtẹ̀gbò. bàbá aládòó inú mi dùn láti ní lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ti ń bọ̀rọ̀ bọ̀ látẹ̀ẹ̀kan níbi tá a dé yìí ìpele tẹ́ ṣàlàyé ṣáà ti ráwọn tó ti láwọn ìpèníjà àìsàn wọ̀nyí tí wọ́n ti jàjàbọ́ nípa lílo ewé àtẹ̀gbò àti àwọn irú àwọn oògùn báyìí tẹ́ ṣe pẹ̀lú ewé àti egbò a sì fẹ́ káwọn èèyàn mọ púpọ̀ sí nípa wọn. ẹ ṣé olótùú ṣẹ́rí ewé àti egbò hmm. ohun tí ò ṣeé fi wé nǹkan ni tí ẹ rí nítorí pé ọlọ́run bá dá wa pẹ̀lú agbára ẹ̀ hmm. ó dá ewé àti egbò pẹ̀lú agbára ẹ̀ ó wá dá ewé àti egbò ó dá fún àwọn ọmọ ẹ̀dá èèyàn hmm. ẹni tó bá rí àìsàn kí àìsàn tó bá ń dà á láàmú kò sí ní tewé àti egbò lè ṣe ẹ rí ewé àti egbò àti fi ṣe oríṣiríṣi nílùú àgbáyé ewé tá à ń wò yìí sì ní lego herbal mixture lego herbal mixture yìí iṣẹ́ tó ń ṣe ní agbára àwọn àgbo yìí nígbà táwọn àbájá máa ń ṣe wọ́n máa ṣe ìkòkò báyìí wọ́n máa tó bá de tẹ bá ṣe wọ ẹlòmí ò ní lè mú torí tó bá kó àmì díẹ̀ kò ní jẹ́ kó lè mú àwa la sọ di ti ìgbàlódé àgbà ọ̀tẹ̀ ìjọba sí i débi wípé iṣẹ́ tó ń ṣe ó ní agbára tí a bá ní àìsàn ọ̀rọ̀ parọ́sẹ̀ tí apá kan ò ṣeé gbé tí ẹsẹ̀ kan ò ṣeé gbé lè go herbal mixture ìwé ní kí ó lò tó bá lò ọwọ́ yẹn ó jì ẹsẹ̀ yẹn ó dẹ̀ jí padà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní àìsàn iṣan ara tó ń rìn tó pé bàtà ń yọ bọ́ lè go herbal mixture ìwé ní kó gbé kó bẹ̀ sí máa lò bábẹ̀ sí ìlú yóò ní àlàáfíà wọ́n bá wa ta nílùú òyìnbó ó wà ní mm-hmm. Canada ó wà ní America ó wà ní London wà pa lọ́wọ́lọ́wọ́ ayé sọ̀rọ̀ yìí eh. tí ẹ bá ní àìsàn iṣan ara ni ẹ wá rí ẹlòmíì wà. èyí máa ń jẹ́ kí ó máa ń to iṣan. ẹ mọ̀ tó ń ṣe tó ń fi wàhálà fún iṣan ni pé nínú iṣan wa yìí ẹ̀jẹ̀ ń lọ nú ẹ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ bó ṣe ń lọ ó ń bọ̀ yẹn kò gbọdọ̀ ní nǹkan tó máa dí tí òfin débi tẹ́ kó dé tó bá ti dí tí òfin débi kan wàhálà àdé bá bẹ̀rẹ̀ ni hmm. ó dàbí táàpù nulé tómi bá ń yọ mí tómi ò yọ ní kíṣìn yẹ́rìí pé wàhálà ti dé nìyẹn hmm tó bá ti dí ẹ̀jẹ̀ bá ti dí àìwá láti dé nítorí àwọn arí náà ni pé ọwọ́ yẹn lè máa gbọ̀n ẹlòmíì ó lè jẹ́ pé àrẹ̀ á máa gbọ̀n ẹlòmíì kò ní lè sùn mọ́ orí á máa fọ́ tó pé ẹ̀jẹ̀ ò débi ọpọlọ ẹlòmíì àti rìn ní wàhálà tiẹ̀ tó bá ti lè lo lè gómi sọ yìí ẹ̀jẹ̀ tó dí láàrin ara wọn síra wọn ẹ̀jẹ̀ yẹn máa yọ kúrò kí ló máa ń dí ẹ̀jẹ̀ ọ̀rá ó máa ń dí ẹ̀jẹ̀ ẹlòmíì ẹ̀jẹ̀ máa ń dédé sùn ni tó pé ẹ̀jẹ̀ kọ́ máa clot ṣe pé kò ní mọ ohun tó fà á. ṣé nǹkan tí yẹn ń jẹ ló ń kọ̀ sí yẹn ni àbí kí ló ń fà á. yes n tó ń fà á pọ̀ àkọ́kọ́ ni pé ẹlòmíì máa ń jogún ẹ̀ lọ́dọ̀ àwọn tó le dégbé ẹ̀jẹ̀ wọn kì í pẹ́ tó fi ń clot ẹlòmíì tẹ̀sí jẹ́ àjẹjù tó ní cholesterol lára tó yẹ pé àjẹjù ọ̀rá àárẹ̀ yìí ti wá pọ̀ lára tó pé ó ti wá di inú iṣan tó bá ti dí iṣan tó bá dí tó lọ sí ọpọlọ yẹn lè ní stroke lẹ́ẹ̀kan náà tó hmm. tó bá lo àwọn oògùn yóò yọ àwọn cholesterol tí ò da yẹn yóò dẹ̀ yọ ọ̀rá débi pé a lè máa débi tó yẹ kó dé èèyàn ní àlàáfíà a lè máa rìn dáadáa ṣé yàtọ̀ sí eléyìí lè gún àbámiyọ̀ tá à ń sọ yìí tí obìnrin bá ní àìsàn inú débi pé inú fallopian tube ẹ̀ ó ti block débi pé àti nǹkan tó àtọ̀ tó ń dánmọ́ kò débi tẹ́ kó dé bó ṣe block ó máa yọ bẹ̀ ó ń tọ̀ wọn á ṣe àbíamọ nítorí àbá wa ń lo oògùn yìí fún ó pọ̀ gbogbo ìkọlá lè ṣàlàyé tó ń bí ṣùgbọ́n oògùn ìbílẹ̀ ó ní agbára púpọ̀ tó yẹ pé ah, a lè fi wé nǹkan kan olómi ni eléyìí báyìí olómi ni eléyìí àwa la ṣe tá a sọ di ti ìbílẹ̀ tá a gba òǹtẹ̀ ìjọba sí ó ti ní NAFDAC wọ́n wẹ́ẹ̀ ewé tá a fi ṣe pọ̀ ó tó ewé oríṣi bíi mẹ́rin tá a fi ṣe ṣe rí ewé kan wà tí wọ́n ń pè ní ọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a sọ yìí ó tó oríṣi márùn ní ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ adẹ́tẹ̀ wà ọ̀rọ̀ alábẹ̀bẹ̀ wà ọ̀rọ̀ ìléwé wà bẹ́ẹ̀ náà ni a ní ọ̀rọ̀ adẹ́tẹ̀ ní ti ń sìn ọ̀rọ̀ àti pé kò ní ọ̀rọ̀ kú ń bọ́ ọ̀rọ̀ kú ń bọ́ ọrọ́kún bẹ́ẹ̀ yẹn ọkọ̀ tó ń pe irú ọwọ́rọ́ yẹn ń pè ní ọrọ́kún bọ́ níbò míì wọ́n á pè ní ọrọ́ adẹ́tẹ̀ wọ́n á pè ní ọrọ́kún bọ́ bọ̀tọ̀tọ̀tọ̀ ní méjèèjì ètò ọmọ nípa ewé àti egbò ló wà máa yọ̀tọ̀ láàrin méjèèjì kó mm. tó bá pa àwọn ọrọ́ márààrún yẹn pọ̀ pẹ̀lú àwọn egbò míì egbò míì egbò míì tó ní oríṣiríṣi ẹ̀rí pé àwọn tá fi ń ṣe nǹkan òbílẹ̀ gbogbo ẹ̀nà kàlẹ́ máa kà ní orí afẹ́fẹ́ báyìí ó tẹ̀ máa súnmọ́ wa á ṣàlàyé fún á rí list àwọn tá a fi ṣe nítorí gbogbo ẹ̀ náà láti kọ sí lára ní ta fi ṣe àwọn òògùn yìí. òkè ó ti wà lára ẹ̀ gan. tẹ bá kà ẹ rí ọkọ tẹkula alakana africana ephobia landora ephobia eta àti àwọn nǹkan mi tó wà bẹ́ẹ̀ ta fi ṣe ah. tí a bá lò iṣan ara náà wọ̀n iṣan ara yóò ti kíni yóò fi. àwọn botanical name táwọn eléèbó ni ẹ fi kọ́ síbẹ̀. ta deposit fọwọ́ wọn nafdac tó kọ́ tó fi òǹtẹ̀lú wọ́n lọ ṣe clinical test ẹ̀ wọ́n rí pé bẹ́ẹ̀ ló ṣe rí. pẹ̀lú àwọn ewé yẹn náà lè lò. bẹ́ẹ̀ àwọn náà la ṣe le osponto capsule ẹ wo scoto capsule yìí ó máa ń ṣiṣẹ́ fún ìdọ̀tí inú ni tá à ń pè ní èérí inú. flusher lòun. flusher lòun ẹ ṣeun flusher ni ó máa ń fọ ìdọ̀tí kúrò nínú inú tí èèyàn bá ní ìdọ̀tí nínú inú bó tó máa rí náà ni pé nígbà gbogbo yóò máa gùnfẹ̀ tó bá tó wá ń sọ̀rọ̀ òórùn ẹnu ẹ̀ ò ní dáa láti máa gbọ́ o ẹnu ẹ̀ yóò máa run inú gáàsì inú yóò máa jáde ní ẹnu ẹ̀ hmm. ẹlòmíràn tó bá ní egungun ẹ̀yìn yóò máa dà á láàmú débi pé àti jókòó àti rìn á di wàhálà fún un obìnrin ìmí tó ń bẹ lọ́hùn fọmọ inú àwọn máa gán gbogbo àwọn máa kígbà kó ayọ̀ ọmọ òun náà mọ̀ pé wọ́n ti bímọ ètí yẹn sìn àwọn ìyá wa tí wọn ò ṣe nǹkan àlejò mọ́ oscoto capsule la ṣe fún wọn nítorí pé oscoto capsule díẹ̀ ni wípé tí ìyẹn bá ti ṣe nǹkan àlejò mọ́ àwọn ẹ̀dọ̀ tí ẹ̀jẹ̀ máa ń fọ̀ jáde nínú obìnrin yẹn kò ní fọ̀ jáde mọ́ yóò máa dúró sára tó bá ń dúró sára inú á máa ga ẹlòmíràn ní pé nǹkan yín káàkiri inú òun ẹlòmíràn ní pé inú ń dùn ní ẹlòmíràn tẹ̀ nílé sùn oscoto capsule ní kẹlò àṣẹ ní olómi àṣẹ ní capsule bẹ́ẹ̀ náà lóbìnrin nígbà tó ń bẹ lọ́hùn fọ́mọ ó ń bẹ lọ́hùn fọ́mọ ṣùgbọ́n nǹkan oṣù ẹ̀ yìí kò wá mọ́ bí nǹkan oṣù yóò ṣe wá mọ́ yẹn kò dẹ̀ tí ìṣepò ti wọ eh, menopause so nípa báyìí ẹ lo oskonto capsule ẹ lo oskonto mixture ó dáa fún ọkùnrin ó dáa fún obìnrin ọkùnrin míì á lóun ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó òun nítorí pé òun ní jẹ̀díjẹ̀dí inú kíkùn ní gbogbo ìgbà ẹlòmíràn tó pé inú àmà kan gbùrù gbùrù gbùrù oskonto capsule òun la ṣe fún nítorí pé yóò fọ egungun ẹ̀yìn yóò fọ ìdọ̀tí ibẹ̀ egun èèyàn wa náà wọ̀n ọkùnrin á máa ṣe bí ọkùnrin lọ́dọ̀ àyà ẹ̀ àwọn aláṣẹ jáde nípa ìbéèrè tí wọ́n béèrè nípa ewé àti egbò ẹ rí i pé ọ̀pọ̀ èèyàn nípa pé wọ́n ní wọ́n ní belief sí nǹkan míì wọ́n wò pé àdúrà ló lè ṣe àdúrà dà ṣùgbọ́n iṣẹ́ tá àdúrà ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ọba tẹbi bá ń pààyàn sìn tó bá ní àdúrà tó máa ṣe mí ní jẹun ìdí <laughs> apó ń tàn o tí wọn ló fẹ́ di gọ́vnà tó lóun lọ sílé ìwé wọn máa ṣàdúrà ni kò lè débẹ̀ o hmm. tó ti yé sìn nígbà tó bá padà yà a máa sun ṣọ́ọ̀ṣì a máa sun mọ́ṣáláṣí a kàn máa jẹjẹkújẹ ni. Hmm. so nípa báyìí ẹni tí ó bá ní àìsàn ara kó lo ewé àti egbò ní ọdún kan báyìí sẹ́yìn a ní àwọn obìnrin kan tó yẹ pé wọ́n ní yọ̀dí ìdí yọ nígbà tí ìdí yọ ojú wa wá tó máa ń yọ ìdí yẹn ogroid ó yọ wọ́n wá sọ́dọ̀ wa á nígbà àṣejẹ́ la máa ṣe fún ẹ o tó bá ṣe àṣejẹ́ yìí tó bá lè lò wàá wà òkè dáadáa obìnrin dáadáa àṣejẹ́ ó ó ṣàwà lọ káàkiri káàkiri káàkiri káàkiri ìgbà tó máa padà dé kí ni ti wọ̀ lára púpọ̀ á oh. padà ṣe àgùn àti jẹ́ ìfun èyí tó yẹ kó jẹ ẹ̀kan ẹ̀mẹ́ta ló jẹ kí ni tó wọlé hmm. ó padà wọlé bẹ́ẹ̀ náà tó arẹ́ ẹlòmíì náà wọ́n máa ń ge wọ́n máa ń ge arẹ́ ẹlòmíì tó pé tiẹ̀ náà ó ní pé ọkọ̀ bóun ge nígbà tó ge kò bá jiná mọ́ kí ni tí òfin jiná ni pé kò yẹ kó gun òyìnbó ò da ṣùgbọ́n ògùn ìbọn máa sọ fún yàn pé lágbájá yìí hmm. tó bá gé ti ọ̀dọ̀ ẹni tó pé o ní diabetes lára o kò ní hmm. jiná bọ̀rọ̀ o okay eléyìí àti kan gé àyẹn ah, dẹ̀ léwu o wọ́n bá gé ìgbà díò bá jiná. ìdíò bá jiná bá dégbò wọ́n ah. padà yọ̀bìnrin kó láyé o. so nípa báyìí tí a bá ní àìsàn ara kó yọjú sí àwọn tó mọ̀ nípa ewé àti egbò hmm. fìtí àwọn tó mọ̀ nípa ewé àti egbò so wọ́n á lè fún ní ọ̀nà àbáyọ nípa pé nǹkan báyìí ni kò lò nǹkan báyìí ni kò lò nípa iṣẹ́ ewé àti egbò yìí ohun tí àwa jogún bá tà lè lọ́kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ni débi pé tá a bá sọ fún mi pé ewé báyìí kò lò mọ́ ilé àṣẹ báyìí á dẹ̀ rí bẹ́ẹ̀ tó yẹ adẹ̀ ní àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò òun yẹ ká ṣe àwọn oògùn jáde wọ́n tí o bá ti rí pé àìlèṣe déédéé ti ládọ̀ aya tiẹ̀ ni problem tiẹ̀ lójú sí wa ìwọ́n tó bá rí pé o ní àìsàn ikọ́ ikọ́ oríṣiríṣi náà ló tún wá wà ikọ́ àwúbì wà ikọ́ àwùgbẹ wà ikọ́ àwùlami lójú náà lẹ́tọ̀ wà ẹ̀rẹ́ ẹlòmíì yóò máa wúkọ́ yóò máa pọ̀ ẹ̀jẹ̀ ẹlòmíì yóò máa wúkọ́ yóò máa gbá orí ẹ̀ pàápàá ó lè gbá orí ẹ̀fọ́ fúnra rẹ̀ nígbà tí kọ́ ìbá bẹ̀rẹ̀ sí dà láàmú ikọ́ àbẹ̀rẹ̀ sí pé kò jẹ́ kéèyàn ó sùn lóru kò kí ń wú lọ́sàn-án but òru ló máa wú yóò máa wú lóore pé kò ní lè sùn kò tó bá rí ẹni ẹ̀kọ́ ojú sí ilé iṣẹ́ wa pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bá ẹ máa dúpẹ́ fún Elédùmarè ni torí pé ewé àti ìbòtá à ń sọ yìí ọlọ́run jogún ẹ̀ fún àwa ẹ̀dá èèyàn ni tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní ìlú ẹ rí i pé a máa ní àlàáfíà lẹ́nu jẹ́ mẹ́ta yìí àwọn onímọ̀ nílùú Amẹ́ríkà wọ́n ti sọ pé nísìnyí o kéèyàn máa ṣe kéèyàn máa fast kí a máa gbàwẹ̀. máa gbàwẹ̀. so àwọn tán kí a máa gbà yẹn náà ni kí a máa gbàwẹ̀ kó máa jẹ èso nìkan kó ẹ̀ kó ń jẹ lọ́wọ́ máa jẹ. níbi èso yìí wọ́n rí pé ewé àti gbòdó lè ṣe gbogbo àwọn àìsàn ní oríṣiríṣi tó wà ní ìlú tó ti fi kẹ́míkà lọ fi tọ́jú ẹ̀ à ní ò dáa o ṣùgbọ́n nígbẹ̀yìn ó máa ń fa nǹkan tí ò dá sára ni. àwọn ìṣe ìṣe ìtàn pa àwọn ìtàn ìròyìn lébùn pé adverse adverse effect yes so adverse effect ti àwọn oògùn òyìnbó pé dáa tó ó burú débi pé òun arípẹ́ lómi àní ní cancer ẹlòmíì ló máa ní máa wà addicted sí oògùn yẹn hmm. ẹlòmíì ló máa ní pé òkè eh, body ti ní resistance sí oògùn yẹn hmm. tó tó fà náà ni pé ewé àti gbòò lè rí bẹ́ẹ̀ èèyàn ò ní jí ẹ̀bà kó lóun ò yó kọ́ wa ni pé ah, ó ti ń jẹ̀bà tipẹ́tipẹ́ tó náà wá jẹ́ kò yó mọ́ irọ́ ni. tàbí ká sọ pé torí pé èèyàn ń jẹwé dúdú eh. láìsàn kan sí ránṣẹ́. wàá ṣe hmm, ó máa yọ ohun tó ṣe kó lára ni ó máa jẹ́ kí ara èèyàn wà bọ́lọ́hún ṣe dáa kò sí èsì tára bá bọ́lọ́hún ṣe dá wa ọlọ́hún ò dáa pọ̀ láàrẹ̀ so ìbọn tó bá ní àwọn àìsàn yìí ikọ́ ni àìlèṣedéédé ọlọ́mọkùnrin àgàgà àwọn obìnrin tó wà ń bẹ lọ́hùn fọ́mọ ṣé àwọn tó ń bẹ lọ́hùn fọ́mọ a tún wá ní àgbo kan tá a pè ní àgbo amúnútòrò ṣe rí àgbo amúnútòrò tíyẹn bá ní pé òun ò ná ẹ̀sọ̀ kankan lára rárá wọ́n bèrè pé ṣé ṣọmúrò ṣọmúrò ó lóun ò ní ṣó ní ẹ̀dà ó lóun ò ní ṣó inú máa ń gbóná lóun ò ní tá a ti wá kò ní gbogbo nǹkan yẹn tán àwa ṣe àgbo amúnútòrò yẹn fún àgbà mú tẹ́lẹ̀ dàbí ivf táwọn òṣèlú òyìnbó ń ṣe ń sìn tó bá tọ́jú àti títí títí ń tọ́wọ́ àbí wọn á ní ẹ wọ́n jẹ́ kó lọ ṣe ivf járe wọ́n á mú sperm tọkùnrin wọ́n á mọ̀ wọ́n papọ̀ wọ́n á fi sí inú ẹ̀ ṣùgbọ́n àgbà mú tẹ́lẹ̀ ló máa ń ṣe táwọn àbá ti ṣe tipẹ́tipẹ́ kọ́ ìbò tó bẹ̀rẹ̀ tiwọn ìwọ tó bá nípò ń bẹ lọ́n fọmọ tó yóò dó lára rẹ̀ sí ọ̀dọ̀ wa pẹ̀lú ògo Ọlọ́run a bá ṣe àgbo amúnátòrò fún ẹ pẹ̀lú ògo lọ́dọ̀ wàá finú ṣoyún wàá fẹ̀yìnbọn pọ̀ nítorí pé etí ẹ̀ ń sìn ẹ̀ ọ̀dàgán so pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá bí o ṣe lọ nípa àǹbẹ̀lọ́hún fọmọ nìyẹn tí ẹ bá ní àìsàn diabetes àbí ó ní àìsàn hypertension tó pọ̀ olówó de ló ní àkókò yìí hmm. ẹ̀rẹ́ lómi ntẹ́yàn tẹ́lómi ń jẹ olókóbá níbi diabetes tó ní ẹlòmíì ìgbésọ́kàn ntágbára ò gbé ògbésọ́kàn òun ló kóbá ẹlòmíì ẹlòmíì ó máa ń jẹ iyọ̀ pọ̀ jù ẹlòmíì ó máa ń ṣe wàhálà púpọ̀ jù ẹlòmíì kò tẹ̀ kí ń sinmi rárá gbogbo ìgbà iṣẹ́ ni má parẹ́ ẹ̀ mọ́lé má bòrò ẹ̀ pa yọjú sí wa ká ṣe àwọn oògùn ìbílẹ̀ tí ó dájú nípa ewé àti egbò tí ó mú diabetes tí ó mú kúrò tó mú ìtọ̀ ṣúgà tí ó mú kúrò tí ó dẹ̀ mú hypertension tí ó mú kúrò. pé diabetes gbóògùn. ó gbóògùn kò sí tí ò gbóògùn tí èèyàn bá ti ní sùn ẹrí diabetes à ń sọ yẹn ẹlòmíì ó yẹ kó ṣe ohun títí títí títí tó gbé insulin yẹn tí pancreas tó ń produce insulin yẹn ó ti bàjẹ́ oh. tó bá ti dé level yẹn ó ti yẹn yẹn ó ti ó ti ó ti di gègéà nìyẹn hmm. ó tún wá sí ìdílé wọn tó pé ok o ó sì ní diabetes o eh, insulin eh, pancreas sì ń produce insulin o kò wá tó ní wàhálà àti ẹ̀kọ́ ojú sáwà eré àtẹ̀gbọ̀ká. gbogbo ti ń jẹ́ tọ́ lọ́wọ́ eyín ẹ̀ tẹ́ ń láǹfààní àti òwà eh, bàbá aládò ti tò gbogbo oríṣiríṣiríṣi lágbára lọ́wọ́ ọlọ́run láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ ẹ láǹfààní àti máa rí wò á máa mú àwọn ìṣòro àìsàn wọ̀nyí ní kọ̀ọ̀kan láti máa wá kí ni ojútùú sáwọn ìṣòro yẹn kí ló ń fà á mo gbà pé èyí yóò jẹ́ àǹfààní fún wa lọ́dún tuntun 2023 nígbà tá a bá mọ kí ni wọ́n ń pè nírú àìsàn báyìí kí ni tó ń fa àwọn àìsàn yẹn kí la ṣe láti fi jàjàbọ́ kúò táìsàn yóò tiẹ̀ fi ní dọ̀dọ̀ tiwa ẹni tó bá ti wá láìsàn náà tẹ́lẹ̀ kí lọ́nà àbáyọ wọ́n lè ti gbé ọ káàkiri kó o ti lo gbá kó o ti lo awo kó o ti ṣètọ́jú oríṣiríṣi kó má gbọ́ bù láti lo ìlànà ìbílẹ̀ láti yanjú ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìkànnì Yorùbá Gidi TV lẹ́tì mọ̀ láǹfààní àti wò ó bẹ́ẹ̀ sì ń fẹ́ nọ́mbà bàbá aládò ó lẹ ti ń wò lójú wòran yín tó ń lọ látìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ yẹn ẹ pé bàbá aládò wọn ò lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí i fún yín nípa báwo la ṣe lè lo ewé àtẹ̀gbò láti fi wà lálàáfíà ara wa àwa máa ní dìmà níṣẹ́ olúwa kò ṣe tún rárá ó lè fi ìsbọ̀ lára wọ́n gbé yẹn jáde o ó yá ẹ̀fọn rere rẹ̀ lẹ́gọ́ àní kẹ́gẹ́dẹ́ rẹ̀ fàyè gbọ́ lẹ́gọ́. èèpì hmm. lolongoji o a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ kó lára máa lè lè kó abamisọ agbó gbogbo ń àwọn àgbà jọ̀hún a máa pa gbogbo kòkòrò ohun ìdọ̀tí ara kú fínfín àgàgà kòkòrò tá a bá kó látara ìbálòpọ̀ àti kòkòrò tó máa ń ṣèdíwọ́ tí kìí jẹ́ kóyún dúró lára obìnrin lego herbal mixture olùdáǹdè ni lọ́wọ́ àìsàn tí a kó látara ìbálòpọ̀ ó dára pípọ̀ fẹ́ni tára bá yún a sì máa mú iṣan ara bọ̀ sípò. Lego go aba mixture ìjọba fọwọ́ sí i. le aba mixture only pizza aba ventures ló ń ṣe ó wà káàkiri ilé ìta ògùn gbogbo ààyè ń bẹ fún alágbàtà jákèjádò nàìjíríà ẹ pè zero seven zero three one zero zero two seven four four Lego. go. Yorùbá Gidi TV. àní àní kan ò sí ń bẹ̀ kò sídìí fún wa láti máa fẹ̀kọ́ tanná fúnra wa ohun tá a mọ̀ la mọ̀ èyí tá a mọ̀ la ò mọ̀ ewé àtegbò tẹ́dùmàrè dá fún ìwúlò wa ni a sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ewé lénìí tó bá dijọ́ míì tẹ́ bá tún pàdé bàbá aládò a ó sọ̀rọ̀ nípa àwọn egbòogi kan a ó sọ̀rọ̀ nípa àwọn igi a ó sọ̀rọ̀ nípa àwọn fúláwà tó ṣàǹfààní fún wa a ò gbọ́dọ̀ kúkú àìsàn káìsàn Èdùmàrè ó lọ́rẹ̀ mi gbogbo wa àmọ́ àwa fúnra wa ká lo ohun tẹ́dùmàrè ti ṣe fún wa láti fi wà lálàáfíà Ọlákúnlé Fásùgbà ló kọ mi mo rọ̀ yín